ká tún máa kí wa kú àsìkò yìí ẹ jẹ́ ká tún máa kú wa kú àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ọmọ Yorùbá ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji abas. mo kí gbogbo lọ́balọ́ba mo kí gbogbo ìjòyè mo kí gbogbo bọ̀rọ̀kìnní ìlú mo kí gbogbo àgbààgbà nílẹ̀ yorùbá mo kọ́mọdé wa o mo kágbà wa o mo kí ẹ̀yin bàbá mi tí ẹ mọ̀rọ̀ gbọ́ mo sì kí ẹ̀yin ìyá mi tí ẹ mọ̀rọ̀ gbọ́ mo kí ẹ̀yin akẹgbẹ́ mi tá a jọ wà ní agbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ṣe yí pé ọ̀rọ̀ náà ni ọlọ́run fi ràn wá béèyàn bá jẹ́ apẹ̀sà ọ̀rọ̀ náà ni béèyàn bá jẹ́ oníjàlá ọ̀rọ̀ náà ni béèyàn bá jẹ́ akéwì ọ̀rọ̀ náà ni béèyàn bá jẹ́ oníyẹrẹ fa ọ̀rọ̀ náà ni béèyàn bá jẹ́ wòlíì ọ̀rọ̀ náà ni béèyàn bá jẹ́ àáfàá ọ̀rọ̀ náà ni béèyàn bá wá jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ọ̀rọ̀ náà ni kódà béèyàn jẹ́ kọrinkọrin ọ̀rọ̀ náà ni ojúṣe wa ni ká fi ọ̀rọ̀ wa ká fi lapa lára ìlú ká fi ọ̀rọ̀ wa ká fi lapa ní àwùjọ èèyàn ìdí ni wọ́n fi máa ń pe ọ̀pọ̀lọpọ̀ wa ní amúgbòròdù amúlùúdùn gbogbo sẹ̀lẹ́bù pátá amúlùúdùn amúgbòròdù ni bẹ́yẹ bá jẹ́ àáfàá tí bá ń ṣe wáàsí ní àsìkò tá a wà yìí làákàyè wa gbọ́dọ̀ lọ síbi wípé ọ̀rọ̀ tá à ń sọ kìí ṣe ọ̀rọ̀ tí ẹlẹ́sìn wa nìkan ń gbọ́ mọ́ ọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ ni béèyàn bá jẹ́ pásítọ̀ tó ń ṣe ìwàásù lásìkò tá a wà yìí làákàyè wa gbọ́dọ̀ lọ sí pé ọ̀rọ̀ tá à ń sọ kìí ṣe ọ̀rọ̀ ti Christianity nìkan mọ́ ọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá ń ṣe ìsítí ó yẹ kó mọ̀ pọ́rọ̀ tó ń sọ làákàyè gbọ́dọ̀ pè wá padà pé ọ̀rọ̀ tí gbogbo ayé lòun sọ òun ọ̀sọ̀rọ̀ ẹlẹ́sìn kankan máa torí wípé ẹni tó bá ti dé orí ìtàkùn ayélujára ó ti di ti gbogbo ó sì ti di gbogbo ayé gbogbo ayé ló fẹ́ bá wa gbọ́ gbogbo ayé ló fẹ́ bá wa wù ú eégún tó bá sì ti jáde ó ti kúrò ní àìwò ó ti di ti gbogbo aráyé ń rí tí a bá wo kó tó di wípé ní ìjẹta wọ àná kí àwọn ètò lórí ọ̀rọ̀ míì tí a tó gbé jáde nípa ìlú Ìlọrin Àfọ̀njá kó tó jáde mo ṣe ètò kan tí mo pè ní ẹ̀sìn Yorùbá mo ṣe ń gbà tí mo pè ní ẹ̀sìn Yorùbá ìyẹn lẹ́yìn tó tá a ṣe láti lè jẹ́ ká mọ bílẹ̀ Yorùbá ṣe rí àti ojúpọ̀nà àwọn bàbá wa ṣùgbọ́n èyí tó wá bí ò bá dẹ̀ níbi igi bá rí lugi tòkí ẹ̀ ni àkọ́kọ́ gbé èyí tí ó wá ṣẹlẹ̀ ni ò jẹ́ ká lè padà tẹ̀síwájú lápá kejì ẹ̀ tá a bá wo àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn àbá àwọn adarí ẹ̀sìn àbá àwọn olórí ẹ̀sìn wọ́n jẹ́ ohun àdójútì púpọ̀ fáwùjọ wa kò síbi tó ti wá ó ń wá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Islam ó ń wá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn christianity ó sì ń wá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gan tọ́lẹ́ lómi lè pé abóhùn ah, táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe jẹ́ ẹ̀rí pé níṣẹ́ wọ́n ti wọ́gi lé ọdún eégún nìbàdàn ẹ ọdún tí mo ti ń pariwo pé ah, ọdún eégún wa nìbàdàn ó tó ó tó mú owó wọlé ká ṣe ní tourism kíjọba tẹ́wọ́ gbà bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe tẹ́wọ́ gba ẹ̀yọ̀ tí ẹ̀yọ̀ di nǹkan yà wá wò káàkiri tìbútòrò àgbáyé tá a bá lè tẹ́wọ́ gba eégún wa bẹ́ẹ̀ tipẹ́ láti léégún aláré táwọn eégún aláré bá ń ṣeré níjọ́un gbogbo ìlú ọ̀wà wò wọ́n wọn ò ní lẹ́nikẹ́ni wọ́n máa kọrin wọ́n máa pẹ̀sà bẹ́ẹ̀ ni wọ́n sì máa tàkìtì wọ́n máa ṣeré la pè wọ́n ní eégún aláré orí àwọn bàbá wa ò kú làákàyà àwọn bàbá wa ò parẹ́ tí wọ́n fi mọ̀ yí pé eégún aláré a fi ń entertain àwọn èèyàn ni a fi ń dáni lárayá tí àwọn eégún aláré bá ń lọ láti àwọn ìlú kan sí ìlú kan inú àwọn èèyàn máa ń dùn ni wọ́n sọ pé ah aláré ń bọ̀ o eégún kìíní kan ń bọ̀ o yóò wá ṣeré fún wa gbogbo èèyàn ni ó péjọ ìlú bí ìlú ṣe rí ńgbà náà ìlú ò tí ì di pé à ń fowó wọlé ṣùgbọ́n àwọn ibìkan bẹ náà torí pé nínú ilé ilé tó bá jẹ́ ilé ńlá àwọn ni ọlá téèyàn bá kọ́ wọlé wọn fi ògiri ńlá yí ilé po ògiri ìloro tí ọ̀wá tó wà nínú ilé òun ó lè jẹ́ pé láàrin éékà ilẹ̀ méjì sí mẹ́ta lẹ́ẹ̀tọ́ lọ kan nínú ilé wọn fi àwọn ẹ̀ṣọ́ bẹ̀ tó ṣe pé gbàgede inú ilé òun iná ni wọ́n ti fẹ́ ṣeré ẹni tí ẹ bá sì fẹ́ kó wọlé síbẹ̀ náà ni ó tún wọlé tó ṣe pé kì í ṣe báwọn èèyàn kàn lè lọ wò ó léyìí tó túmọ̀ sí wípé wọ́n sa àwọn èèyàn tí wọ́n fẹ́ kí wọ́n wá wo àràtégún alárífẹ́ dá wọ́n sa àwọn èèyàn tó gbé olójú àwọn tó lè wọlé sírú ilé ọlá bẹ́ẹ̀ bóyá ilé ìjòyè ni ilé ọlọ́lá kan ni fàpèjúwe a ti máa lọ káàkiri àwọn ààfin nílẹ̀ Yorùbá a máa fi ń fẹ́ ẹ̀ amààfin ìjẹ̀bú amààfin ògbómọ̀ṣọ́ amààfin ọ̀yọ́ tabari ààfin ìbàdàn tí wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí arígbóṣerí a rí pé láti ibi ẹnu géètì tá a bá ti wọlé a rí kan gbalasa ká tó wá lọ kan inú lọ tí ọba wà ibi gbalasa náà ní gbogbo ibi tá a bá fẹ́ ti dára ibi ẹnu olóró tá a ti wọlé lẹ́nu géètì yẹn a àwọn ẹ̀ṣọ́ wà ń bẹ̀ ẹni tí wọn bá fẹ́ kó wọlé kò ní í wọlé ẹni wọn bá fẹ́ kó wọlé ni léyìí tó túmọ̀ sí wípé ọ̀nà àti kóra ẹni jọ ká sa àwọn èèyàn kan pé ẹ wá wọlé ó ti wà tipẹ́ náà lọ́dọ̀ tiwa bí a fẹ́ entertain àwọn èèyàn ó ti wà tipẹ́ lónìí ọlọ́run ti wá kẹwa àti ní hall àti ní square igu square tàfàbàlẹ̀wà square àti láwọn ààyè tó pọ̀ rẹpẹtẹ Liberty Stadium Thunder Balogun um, National Stadium gbogbo ẹ̀ báyìí láti ní ìlú kọ̀ọ̀kan ló ní stadium tiwọn Olúbàdàn Stadium ń bẹ nìbàdàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń bẹ nìbàdàn Liberty Stadium bẹ́ẹ̀ náà la sì ní Lẹ́kan Sàlámì Stadium tó adámọ̀sìgbà tó ṣe pé state ló ní iyùn a ní tó ṣe wípé federal ló ní a sì retí stéètì méjì Olúbàdàn stadium ń bẹ léyìí tó túmọ̀ sí wípé tá a bá fẹ́ ṣe ọdún eégún wa a lè gbàbẹ̀ lọ a lè lọ lo Liberty Stadium tíjọba ó sì bá wa tẹ́wọ́ gbà ṣùgbọ́n ìṣòro àti tá a ní ni wípé ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan ni làwọn tí wọ́n ń yàn sí ipò ẹ̀bẹ̀ tá a bẹ àwọn kọmíṣánná tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀sẹ̀ ń yàn níṣẹ́ ni wípé ní yẹ ká mójútó ká mójútó mo rò pé inú àwọn kọmíṣánná tí wọ́n ẹ̀sẹ̀ yàn adémọ́lá ìgè ìgè ọjọ́ nìkan tó ṣe wípé ó fáyàsà púpọ̀ á wò bí tí ẹ̀ tí mo ibi tí wọ́n yan adémọ́lá ìgè sí ọjọ́ nìkan tó fara má àṣà púpọ̀ tó ṣe wípé gbogbo tó sì ń lọ lórí ìtàkùn ayélujára ni òun náà máa gbọ́ àwọn míì náà tó ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á àwọn kọmíṣánná wa ta ẹ̀sẹ̀ yàn èmi èé bá àwọn olóṣèlú gbogbo àwọn olóṣèlú pápátá wọn mọ̀ mí ṣùgbọ́n tí ó sì fà ni wípé ó ti ń jẹ́ àṣà wa nílẹ̀ Yorùbá gbogbo àwọn èèyàn wa tá a bá yàn ẹlòmíì máa ń rí rẹ̀ bíi pé mo tó tán àwọn èèyàn mọ̀ mí táwọn èèyàn bá pè mí ìjọmọdé ni ìjàgbà màá gbé fóònù wọn táwọn èèyàn bá sẹ́ndí mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp tí n bá rí i màá reply ṣùgbọ́n báyìí pé mo kàn rí pé àwọn tó máa ń send message sí ìyẹn rẹpẹtẹ ni màá rí pé mi kọ́ ló direct ẹ̀ sí tó bá ṣe pé first message tẹ́lẹ̀ mí ṣe tó bá béèrè ọ̀rọ̀ ẹ̀ ti báyìí kí n fúlé sí màá fún àbí type ẹ̀ náà ni torí wípé tí wọ́n bá fi lè yàn wá sípò kan àbá wà nípò kan ká gbà yí pé àwa ni ọmọ ọ̀dọ̀ àwa ni ẹrú fún àwọn ìlú ìdí nìkan bá wà àwọn òṣìṣẹ́ ìjọba civil servant ni wọ́n pè wọ́n kí wọ́n bá lè mọ ojúṣe wọn pé servant ni yín o ìránṣẹ́ ilẹ jẹ́ o fún ìlú ó yẹ ká ní i lónìí eégún ọ̀jáde wọn ó pààyàn wọn ó dàlúrú wọn ó dáná sunlé wọn ó já ṣọ́ọ̀bù a dẹ̀ ń pàdánù ogún ńlá kan tí ọlọ́run fún wa látara pé kí ni àìṣe àmúlò rẹ̀ nígbà eégún bá fẹ́ jáde tíjọba tẹ́wọ́ gbà á tá a ti wò wípé ọ̀dà ìtaàsì ni wípé láti ilé tí eégún yìí ó ti jáde tí ó fi lọ dé Liberty Stadium ni o àbádámọ̀sìgbà Stadium ni o tá a fi ìpàdé sí gbogbo ẹ̀ṣọ́ eégún ilé kọ̀ọ̀kan ìláàfù ní code àwọn tí ó bá tẹ̀lé code of dress so a ti gba Liberty là ń lọ ládámọ̀sìgbà ni o títí tá a fi débẹ̀ irú nǹkan tí ó lò bóyá sí ni àwọn èèyàn ó gùn tẹ̀lé tégún ó tẹ̀lé wọn a pelére a ṣe gbogbo ẹ̀ ṣe ni a ti pa àwọn èèyàn á invite àwọn èèyàn káàkiri àgbáyé pe news ẹ wá wo culture wa ìjọ òní Yorùbá tó fẹ́ kú nínú ìdè ẹ wá wo culture wa because tó kù tá à ń jẹ iná ẹ̀ ní àṣà wa tó nígbà bá ń parẹ́ tá a rí nǹkan kan wò mọ́ a rí pé ó burú jáì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní bẹ nílẹ̀ Yorùbá tó ṣe pé àdámọ̀ mọ́ tá a bá rí àmórúkọ táwọn bàbá wa ń pè àmórúkọ táwọn bàbá wa ń pè fìlà tí ẹ̀yọ̀ ẹ̀yọ̀ máa ń dé sórí àwọn ẹlẹ́yọ̀ tí máa ń dàbí akẹ̀tẹ̀ láàpẹ àbí kí lorúkọ tá à ń pè gangan torí pé ní Èkó gangan eléko ìjọ àwọn èédé adélèkùn tẹ́lẹ̀ irú fìlà ni wọ́n máa dé ìní àwọn tí wọn ò wá mọ̀tàn ìní wọ́n fi wá ń gbé ìtàn èkó pọ̀ mọ́ bí yìí ní wọn ò mọ bọ́rọ̀ fìlà ń sì rí nígbà táwọn tó ń ṣiṣẹ́ àwọn olùwádìí ìjìnlẹ̀ archaeologists ti ń ṣiṣẹ́ wọ́n wá wọ́n wá rí gbá irú àwọn fìlà wọ́n ń dé láwọn agbègbè bíi báyìí wọn ò wá mọ̀ àmì jìgì àmìjìgì là ń pe orúkọ fìlà àwọn baálẹ̀ kan sì máa ń dé re dòdòdò àmìjìgì àwọn baálẹ̀ kan sì máa ń dé nílẹ̀ Yorùbá torí àwọn fìlà pọ̀ òjìjì kó ń bẹ akoro ń bẹ bẹ́ẹ̀ sì ni àmìjìgì ń bẹ kórímọ́gbòfò ń bẹ kó tó wá lọ ka adé. lẹ́yìn adé a ní tá à ń pè ní ògo adé ni ògo adé ni ògo iná la lè pè ní ìyá adé kó tó wá lọ kan ààrẹ báyìí la ṣe láwọn nǹkan nípele nípele eégún wa gbégún wa bá múra gbogbo nǹkan tó wọ̀ sọ́rùn pátá gbogbo tégún wa fi ṣe ẹ̀ṣọ́ ló lórúkọ jẹ̀pẹ́ ń bẹ lára rẹ̀ ẹ̀kú ni tí wà lókè kí lorúkọ tá n pè tá a fi ń bojú eégún téégún bá bọ́ ẹ̀kúlẹ̀ àtúní rí ara rẹ̀ ó tún kù kan tí ó tún wà nísàlẹ̀ tó gbérú kan náà ni ó rí délẹ̀ téégún bá fẹ́ ṣeré tó bá bọ́ ẹ̀kúlẹ̀ ó tún ní ìtí ó wà lára rẹ̀ gbogbo eléyìí la ní ó kọ téégún bá ti bọ́ ẹ̀kúlẹ̀ tó ṣe pé ó wá ku ìmí lára rẹ̀ à ń pè ní tòǹbòlò gbogbo orú nǹkan báyìí bó ṣe wà nu tẹ̀lé eégún nu ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n lọ sójúbọ Ọ̀ṣun Òṣogbo báyìí gómìnà wa ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá is a Muslim nígbà tó ń bẹ ní gómìnà ẹ wo bó ṣe ṣe nípa Ọ̀ṣun Òṣogbo ó mú dàgbàsókè bá ní tẹ́ ń pè tẹ́ ń pè ní ẹ̀sìn Islam nìyẹn ìtọ́ bá jẹ́ ẹ̀ tó ń kálukú ká fún un ó sọ pé torí pé Rauf Arẹ́gbẹ́ṣọlá ti wá jẹ́ mùsùlùmí owó tó ń pa kì í sowó mùsùlùmí orí àga tó jókòó sí kì í ṣe àga mùsùlùmí àga gbogbo òlú ni àga gbogbo òlú ni àga gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni nígbà ó sì kan ti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó sojúṣe rẹ̀ fún wọn bílẹ̀ Yorùbá ṣe rí nìyẹn nígbà ọkàn ti ẹlẹ́yọ̀ lẹ́kọ̀ọ́ àìmọye àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ míì olóòṣà ìbílẹ̀ míì táwọn ìjọba ń fún lówó a wá gbọ́ pé a lọ sí ọ̀ṣun òṣogbo pé wọ́n pààyàn lọ́ṣun òṣogbo a wá gbọ́ pé wọ́n ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ pé wọ́n pààyàn ní níbi ẹ̀yọ̀ wọ́n máa ṣe ẹ̀yọ̀ pàpà ni wọ́n mú dání tí wọ́n dẹ̀ máa jó tí wọ́n dẹ̀ máa jó tí wọ́n máa jó pọ̀ pé pàpà ni wọ́n mú dání tí wọ́n máa àbí ẹni tí wàhálà aṣọ tó ṣe lẹ́sẹ̀ wọ́n ṣe gbogbo ìjọ tí wọ́n sì fẹ́ sọ ìtàn torí àwọn bàbá wa orí àwọn bàbá wa ò kú kí lọ́ọ̀fà tí aṣọ ẹ̀ ló fi ń gbálẹ̀ tó ṣe wípé bóun bá fẹ́ fa wàhálà kò ní lè fa wàhálà wọ́n ti rí ìrírí rí ọjà kí láàfin dẹ́kun rẹ̀ ní bàbá dárú aṣọ báyìí fóun gan fúnra rẹ̀ àṣeléèwọ̀ ọ̀gbọ́dọ̀ lùbọ́n ọ̀gbọ́dọ̀ lọ́bẹ ọ̀gbọ́dọ̀ lódàá ọ̀ gbọ́dọ̀ ló lẹ́yìn pàpà tó pé wọ́n sì máa fi jó wọ́n máa fi lura wọn ẹ̀yin náà ẹ wo tí wọ́n bá ń ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ẹ wo bí kọ́tsọ̀ wa ṣe ń jáde tó bá wá wù wọ́n tó bá wá lọ jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ wa máa sọ̀rọ̀ kíní kankankan ìgbà tí àwa náà wà ń kékeré ìjọba àfáà wa a máa wò í pé ẹni tí wọ́n ń ṣe ọ̀dà bẹ̀tọ́rí àwọn bàbá wa òkú tó rọ́lọ́ pé làkúndínì wálé ẹ̀dín o ò sì lè fọ́ọ̀sì àwọn èèyàn wípé kí wọ́n gba tiẹ̀ o ò lè fọ́ọ̀sì àwọn èèyàn pé kí wọ́n gba tiẹ̀ ó ń kálukú ó ṣe ẹ̀sìn rẹ̀ ẹ wá wo ẹ wá wo nǹkan tí ẹ̀yọ́ mú bá kọ́jọ́ wa bá a bá ń lọ sí ìdì lọ́dọọdún àṣà wa ni wípé níjọ́un a gbé awọ dání láyé ìgbà tá a lo awọ mọ́nìsìn a lo ìtẹ́ gbogbo ìtẹ́ tá à ń lò tá à kó lọ ìdì lọ fi kírun kánò ilẹ̀ lábáwá àwọn tí ń kó wá China àwọn tí ń kó wá kí ló jẹnẹrétì fún wa. láti gbogbo mùsùlùmí náà àfagídí orí ibú iná lẹ́ẹ̀mọ́ lò ẹ nílé iṣẹ́ kankan nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń ṣe ìtẹ́ ìtẹ́ ìkírun èsì ń pera yín mùsùlùmí àfi tí ọ̀kan yìí lẹ́ẹ̀mọ́ dá sí èyí lẹ́rẹ̀ẹ́ ti lọ́ sọ̀sọ̀ òṣogbo rẹ̀ jẹ́jẹ́ èyí lẹ́rẹ̀ẹ́ ti sọ̀sọ̀ òṣogbo rẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n táwọn táwọn àwọn ẹlẹ́yọ̀ bá fẹ́ jáde gbogbo ẹ wo bó ṣe pé èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá ló fẹ́ gbé ẹ̀yọ̀ kíní ọ̀pá tí wọ́n lò wọ́n rà ni àwọn tí wọ́n sì lọ gé e. nínú oko ìpínlẹ̀ Èkó náà wọ́n ti lọ gé e. nípa dùn ẹ̀wọ̀n táwọn èèyàn ọ̀kọ́ jẹnẹrétì ń bẹ̀ yẹn náà gbogbo nǹkan tí wọ́n fẹ́ lò wọ́n ṣe lókàlè àmì jìgì tí wọ́n gbé sórí wọ́n ṣe lókàlè bó tiẹ̀ ṣe wípé a lè fi gbogbo ẹnu sọ pé aṣọ tí wọ́n ń wọ̀ lónìí a lè gbogbo ilé iṣẹ́ aṣọ wa ń sọ àní gbogbo ẹ̀ ló ti lọ tán gbogbo ẹ̀ ti lọ. ẹ wo tá a bá lọ sí ìpínlẹ̀ Ògùn nígbà tí aṣọ àdìrẹ kú tán yányán tó kú tán yányán tí wọ́n ti sin ìpínlẹ̀ Ògùn àwọn ìyá wa wọ́n dìde wọ́n sọ òkú dá láàyè wọ́n jí aṣọ àdìrẹ wa padà nípínlẹ̀ Ògùn ṣèbí náà làwọn China ń ṣe nísìn tí wọ́n fi ń kọ́pì tiwa wá ìjọba ò sì lè dá wọn lẹ́kun kò sì sẹ́ni tó fi òfin pálẹ́sì gbé China yìí pé aṣọ àdìrẹ wa ilẹ̀ lọ ń tẹ̀sára láìlọ́n wá fún wa torí yìí pé kí ni ìkànnìjọba wa ìkà làwọn olórí wa alájẹbánu ni wọ́n àwọn ìyá wa yìí jí Òṣogbo ìlú Aró ní ìgbà wá wà ní kékeré àwọn bàbá wa kò sí agboolé kan tí èmi aró tó gbé aṣọ táwọn àwọn ìyá wa máa ń dáró wọn máa ń rẹ aró èèyàn mélòó ló máa ró rẹ mọ́ tá a fi níbi tá à ń pè ní odò aró tá a fi níbi tá à ń pè ní ìdí aró nìbàdàn àwọn èèyàn mélòó ló máa ró òun rẹ mọ́ ẹni mo máa ń polówó ìyá wa àpéètì aládìrẹ torí pé àwọn aṣọ àdìrẹ bẹ́ẹ̀ ní ń wọ́n lọ sí abẹ́òkúta wọ́n lọ òṣogbo wọ́n pe àwọn ìyá wọn ẹ bá wa rẹ àwọn ará òbílẹ̀ gidi tí wọ́n sì tà fún wa. ìpínlẹ̀ Ògùn nu ẹ wo bí wọ́n ṣe déyìn bá dé abẹ́òkúta lónìí àtẹ̀kúta á bá àwọn ìyá yẹn ń bẹ̀rẹ̀ pẹtẹ ni tí wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo tó yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan mójútó nù tá a bá ṣe wípé ọ̀dà o iléèwé gbogbo iléèwé wa alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti grammar secondary school ká máa lo àwọn aṣọ àdìrẹ wa àwa láti wò ó bóyá irúfọ̀mù tá a bá lò àdìrẹ láàfin rẹ tá a sì ṣètò pé yóò dẹ̀ bójú mu nígbà gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà bá pera wọn jọ tá a bá pera wa á jọ jókòó ọ̀nà wo la fẹ́ gbé gbà tá a fi ṣe tó ṣe pé yóò dẹ̀ bá ìgbà mu bó bá ṣe pé materials tá a ń lò bíi kakí fún àwọn níkà àti skẹ́ẹ̀tì wọn yẹn náà ni a lè mọ bá a sì lè rẹ́ láró tílé ìwé kọ̀ọ̀kan ó dẹ̀ ní tiwọn a ṣe ìjọ wo la fẹ́ bọ́ nínú gbìkùn. bámbámbám ló ṣe wà ẹ wo ẹ̀gbọ́n mi ní tí ó bá gómìnà Káyọ̀dé Fáyẹmí ṣiṣẹ́ nípa nǹkan àṣà tourism ní ìpínlẹ̀ Èkìtì ẹ wo bí wọ́n ṣe là kàkàkàkàkàkà tó ṣùgbọ́n rọ́nà ni ìjọba pọ́ǹpù owó sórí tourism tourism lásán nǹkan ìgbafẹ́ nílẹ̀ Yorùbá ó tó mówó ńlá wọlé fún wa torí pé kí ni abẹ́ àwọn wo náà dẹ̀ ni gbogbo àwọn kinní yìí wà àwọn ẹlẹ́sìn ni nílẹ̀ Yorùbá ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá abẹ́ wọn ló wà ẹ̀gbọ́n mi tí mò ń sọ Láńre Òjó ni mò ń sọ o ẹgbẹ́ mi òjò láàrin òjò ni ẹni mò ń sọ ní ìpínlẹ̀ Èkìtì mo sì ṣàdéhùn èyí sì gbé wọn wá sí orí ètò tí wọ́n wàá bá wa sọ̀rọ̀ nípa báwo la ṣe lè ṣe ìgbélárugẹ fún àṣà wa àti ibùgbàfẹ́ wa torí wípé mọ́ṣáláṣí báyìí ló ti pẹ́ tourism ni òkè súnà ni níbi tí àwọn àáfàá kóra wọn jọ sí nílọrin tourism ni chọ́ọ̀chì àkọ́kọ́ tá a kọ́kọ́ kọ́ síbàdàn ni tourism ni church àkọ́kọ́ tá a kọ́kọ́ sábẹ́kúta ni tourism ni ah ojúbọ Ṣàngó ni Kòso ni tourism ni ilé Odùduwà ni tourism ni ah ilé Agẹmọ ni níjẹ̀bú tourism ni afẹ́ Àwùjalẹ̀ ni tourism ni ilé Ògbóni ni tourism ni ojúbọ Ọ̀ṣun ni tourism ni ìpínlẹ̀ Èkìtì ni Ọ̀ṣun ti sàn wá tourism ni Ìkọgùsì Èkìtì ni tourism ni ilé Ọbàtálá ni tourism ni ah odò ọba lùfọ̀nì tọ́nísìmù ni èrèmọ̀gún ilé ògún ni tọ́nísìmù ni òkè mọ̀gún ni nílé Ifẹ̀ tọ́nísìmù ni kábíyèsí wa onírìṣà yóò dé adé àrè lọ́dún yìí ó gbogbo ìlú la pè gbogbo àgbáyé la pè tọ́nísìmù ni báwo la ṣe fẹ́ ṣe é kò sí tó lè mú àwọn nǹkan ìrọ̀rùn fún wa bá a bá sì pín yẹlẹyẹlẹ bí wọ́n ṣe pín wa ẹ̀ bí ìyàwó ṣe máa jẹ wá nì torí pé àwọn gbogbo àwọn nǹkan tá à ń wò yìí tá tó ń jẹ́ ojúbọ ni o tó ń jẹ́ bí àṣà ni ó lókùn tó ń so gbogbo wọn papọ̀ kí náà lókùn tí wọ́n máa so wọn papọ̀ iná ní ìjọmọ ìyá ìjọmọ Yorùbá ìjẹ́ àṣà ìjẹ́ èdè tí gbogbo ilẹ̀ Yorùbá bá pawọ́pọ̀ ẹ̀yin gómìnà wa ìtẹ́ ẹ̀ tàn wá lórí ọ̀rọ̀ tourism wa tó ibùgbafẹ́ ẹ pawọ́pọ̀ ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ ẹ̀yin ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta ẹjọ ṣiṣẹ́ papọ̀ ó sì wọ ìpínlẹ̀ Kwara tá a bá jọ ṣiṣẹ́ papọ̀ lórí ètò àṣà wa àti ibùgbafẹ́ wa àárọ̀ náà lọ torí pé ó tó mú owó wá orílẹ̀ kan bẹ wọ́n yá owó nígbà wọ́n yá owó owó yìí pọ̀ gan wọ́n sì dá lórí tourism tourism wọ́n sì san owó nǹkan wọ́n tún jèrè ṣùgbọ́n báwa bá yá owó pé lórí tourism ń bì à ní rèrè kí ló dé ni wípé ìmọ̀ tara ẹni nìkan ní bá ní ìjà owó tá a là á yà pábẹ́ fi ṣe nǹkan fún ìlú tá a ti pín mọ́ra wa lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè fẹ́ ṣe títì tẹ́ ẹ bá ní ten billion naira lẹ́ẹ̀ṣẹ̀ títì a ti mọ̀ pé five billion naira lẹ́ẹ̀ṣẹ̀ èyí lẹ́ẹ̀pẹ́ five billion naira ilé ẹ̀rí fi tọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá à ń ṣe nísìnyí ibi tá ìpè orí ń bá wa jáde àwọn ọ̀nà táwọn Awólọ́wọ̀ náà ti ṣe ní wọ́n lè látijọ́ wọn lè náà làwọn náà tó ń ṣe ọ̀nà ní ìsìn lọ́nà tó lọ láti ìlú kan sí ìlú kejì àwọn àtẹ̀lé wò pé ẹtì ẹ̀já pa ègún yìí rẹ káwọn ọmọ ṣe ní two federal government nìkan ni ó ṣe two lane láti ìlú kan sí kejì àmọ́ mo rí ti gómìnà àná ní èkìtì ṣe ọ̀nà tó lọ sí òṣogbo lọ sí ọ̀nà ìkírun ọ̀dà pé federal lọ́mọ tẹ̀ ń ṣèyàn náà tó lọ sọ́nà tó kọjá ìrágbìjì ọ̀dà pé federal ló ń ṣe àbí federal ni ẹjẹ́ àjọ ẹjẹ́ àròrí wa ilẹ̀ yorùbá dọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká mójútó nù gbígbé ayé nírọ̀rùn ṣíṣe ayé nírọ̀rùn mímọ bu ọ̀wọ̀ fún àṣà àti ẹ̀sìn àti fúnra wa ni láàfin ilé ayé gbé àmọ́ tá a bá wá wòye pé àmọ́ etí ọkàn wà láàmọ́ dá sí tá a bá wò ó mo fi fọ́nrán ẹni tí lọ ń bá àwọn ọlọ́sùn ní ojú odò ní oko olówó tó sì ń di wàhálà tábà wo ibi tó wà ojú ọ̀nà ń jẹ́ ojú ọ̀nà federal road ẹ̀yìn ìlú ni inú igbó ni tí èyí ṣe wípé bóyá wọ́n ṣe lágboolé èèyàn torí pé tá a bá jà á jàre tá a bá jà tá a bá jàre á mọ̀ nílẹ̀ Yorùbá mo fi fídíò hàn wá lánàá ilé sàgórè tó ti wà ń bẹ̀ kánrin àwọn mùsùlùmí kan gba ìsìláàmù ń bẹ̀ wọ́n kọ́ mọ́sálásí láàkọ́kọ́ ó lulẹ̀ wọ́n kọ́ mọ́sálásí lẹ́ẹ̀kejì ó lulẹ̀ wọ́n kọ́ mọ́sálásí lẹ́ẹ̀kẹta ó lulẹ̀ ṣèbílẹ̀ ọlọ́run lẹ́ ń pe mọ́sálásí mọ́sálásí ìṣèlé ọlọ́run ilé katọ́lọ́ ń pè nílé rẹ̀ láyé ilé katọ́lọ́ ń pè nílé rẹ̀ ní bìtìlẹ̀ àtíkì ní káàbà bọ́ ọba kọ́ mọ́sálásí ìwọ ló wù kó ṣe lọ́hùn ibi tọ́lọ́ tó ló ń gbé ní ọkàn àwọn mùmí ní kìí ṣerú ọkàn tiẹ̀ o kìí ṣerú ọkàn wọ́n tó ń dà lúlù yìí o tó ní kórìíra tó ríre òpè tó ní làákàyè ọlọ́run ọ̀gbọ́kàn rẹ o. wọ́n tún kọ́ mọ́sálásí lẹ́ẹ̀kẹrin ó lulẹ̀ wọ́n kọ́ mọ́sálásí lẹ́ẹ̀karùn-ún ó tún wó ó lulẹ̀ wọ́n kọ́ lẹ́ẹ̀kẹfà ó wó ó lulẹ̀ wọ́n wá kọ́ lẹ́ẹ̀keje ó wá lulẹ̀ àwọn mùsùlùmí wa lọ sunkún wọ́n dẹ̀ sunkún lọ bá àwọn oníṣègùn àwọn àlẹ́ ẹgbà wá láàyè àní faraniyìn á gbọ́rọ̀ sí lẹ́nu orí yín ṣẹ̀ṣẹ̀ pé nílùú Ọ̀yọ́ wa náà ni wọ́n ẹ̀sẹ̀ wá fún wọn láṣẹ kí wọ́n kọ́ wọ́n sì jọ ń bára wọn ṣe é bọ̀ débi wípé àwa náà rí fídíò lánàá tá a fa àwa lọ fi hàn àfàwà tó dẹ̀ lọ fi hàn bàbá tiẹ̀ ní ìmáàmù mọ́sálásí kóso àná àdúgbò balọ̀ ń jẹ́ mùsùlùmí gbala mọ́ kóso àwọn tí ń gbà àdúgbò bẹ̀ ṣé wọ́n yé sọ mọ́ kóso ọjẹ́ mùsùlùmí ọjẹ́ kírísítẹ́nì ọjẹ́ lẹ́sìn ìbílẹ̀ ńbẹ̀ ni o kóso náà wọ́n ó gbé bẹ̀ ṣé nígbà wọn ti wá ń jẹ́ kóso ọjọ́ wọn kò ní mùsùlùmí tí n bá ń jẹ́ Ṣàngó wálé lónìí àbí Ṣàngó délé ni o ti sọ mí pé mi ṣe mùsùlùmí ṣe Ṣàngó èso kọ ọba ọba aláàfin Ọ̀yọ́ ó kọ baba ńlá wa ni okò bàbá ńlá wa àbí mo ti béèrè rí ẹ wá dá mi lóhùn ẹ wá túmọ̀ usmanu fún wa níbi tí usmanu bá wà nínú alukurani ipò kọ islamic name ni abubakiri ibi tó bá ti jó kọ mùsùlùmí abu abu bakiri ibi tó bá ti jó kọ mùsùlùmí ó gba àwọn ọkọ etí wa hadija tó gba àwọn ọkọ etí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ló ti wà kánẹ́bì ó tó dé amsat ó ti wà kánábì ó tó dé àbí bọ́lọ̀ ń bá dákọ̀ ànábì nínú alukuran tó sì sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ sì bá àwọn tó jẹ́ kẹfìrí ẹlẹ́bọ náà nígbà tó dáyé wọ́n sọ ní muhammadu jájọ́ nítorí ọlọ́run káwá débì kankan wá ní àpòrúkọ ńdà nígbà ànábì di òjíṣẹ́ kò sí yí ó kọ ẹ̀ padà sókọ tí bàbá àtìyá rẹ̀ sọ tàtàwọn ẹbí rẹ̀ sọ. So táwọn ẹbí bàbá ẹ sọ kò sí yóò kọ náà padà torí bàbá ẹ ti kú ká tó bí jájọ islam kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀sìn ló kọ́ wa lẹ́kọ̀ọ́ àìsí tako ka ẹ kọ̀ǹdẹ́mù kan á farabalẹ̀ wò ó ọjà kémi ọwọ́ adé báwọn eléégún ṣe ń ṣe nísìnyí nígbà olùbàdàn bá wọn nìbàdàn wípé wàhálà yìí pọ̀ kí n wá ní ẹ̀ hẹ́n ọlọ́run mú wọn lọ́mọ ìdájọ́ yìí náà ti dá wàhálà lẹ́kọ̀ọ́ àbí kò ní ìgbà tájágbe mẹ́kẹ́fẹ́ rí fi lọ́ lílọ ń dàrún eléégún lọ́nà ní tí ọ̀kan ní tí ọ̀kan ọ̀rọ̀ orí báyìí ọ̀rọ̀ orí báyìí ẹjájọ ẹjájọ ẹjájọ gbé ọ̀rọ̀ sínú làákàyè ní tí ọ̀bá dá ń bẹ̀ láàyọ̀ kú ò ní tí ọ̀bá dá kú ò ẹjá ronú wa wọ́n fún wọn láàyè tó bá dọjọ́ jímọ̀ ní mọ́sálásí jímọ̀ kùsọ tó bá dọjọ́ àwọn oníṣàngùn wọn ò fún wọn láàyè ibi ṣàngóhùn ó sì ṣe pàtàkì ibẹ̀ ni kábíyèsí aláàfin ti ń gba adé ibẹ̀ ni ó ti gbadé jáde bọ́ ọ bá ṣèṣe rìn mọ́ ilé ó ṣe sọ̀rọ̀ mọ́ nílẹ̀ Yorùbá nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá àràádẹ́pọ̀ táwọn baba ńlá wa dá tá a bá lè tọnọrétì ara wa ìlú ó da ayé ó da. àlùkùránì ní pé ẹni tí òun ọba fi mọ̀nà ẹnìkan ò lè fi mọ̀nà láyé mímọ̀nà sì wá pé sóríṣi méjì ìmọ̀nà tẹ̀sí ń bẹ ìmọ̀nà kéèyàn onílàákàyè ń bẹ ẹlòmíín bẹ yọ lọ léèwé yọ jáde yunifásitì tó gbé gírádúrétì nítorí pé ìlítírèètì tó fojú hàn ni anabi wa muhammed sallam anabi dẹ sọ pé ọ̀nà àbáyọ fáláìmọ̀ kan ni kó béèrè bá a bá jó ní kéwù ẹja jó ní béèrè ẹ sì já mọ àwọn àáfàá tá a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí è ṣe àwọn àáfàá tó ṣe wípé ọ̀ṣọ́ ayé náà ló ń wù wọ́n ní ìjọ́ wo bóyá jẹta àbí jẹrin ni mo play ìjẹrin mo fi wá sí Sheikh Sasili Sambo síta tí wọ́n ti ṣe látọdún 1995 ìníṣẹ́ ìwùsàsílẹ̀ Sambo ti ṣe wá sí ìṣọ̀kan èyí náà lọ wá lórí YouTube ẹ wá wo gbọrọ tí SARS ní sọ ni wọn sọ ṣẹlẹ̀ ní ìsìn ẹ̀yin àáfàá ẹ̀yin àáfàá kí ló tún kù tá a fẹ́ sọ nípa ìsìláàmù tá a lè sọ. àjàkú akátákọ́ ni tó ṣẹlẹ̀ ní NASFAT tẹ́ fi lọ dákọ̀rí ìbúlẹ̀ wọ́n tún dákọ̀rí ìbúlẹ̀ àbòsí wọ́n tó fi pín sí méjì. ṣé ayé ló ń wù wá nù àbí ọ̀run àfọwọ́fẹ́ ṣe wáàsí yóò máa chájì àkíntó wọ́n ń gba five hundred thousand yín gba two hundred thousand ayé nu àbọ̀run gbogbo àwọn ànábì ọlọ́run pátá nínú àlùkò àwọn ọ̀gbà owó owó ọ̀yà kan lọ́wọ́ yín o sẹ́tọ́ lọ́run wà là ń jẹ́ tá àfa bá ṣe wáàsí tán yóò kọrí ọ̀nà ni wọn èyí dáwó fàáfà ní wáàsí àfẹ́ ìwájú òkú kọ́ máa wọ̀n hàn lórí owó tó wá sí pé wáàsí wọn lọ ṣe wọn ó ṣe wáàsí wọn tán wọn lọ ni àwọn ti jíṣẹ́ tọ́lọ́run ṣùgbọ́n bó ni wáàsí ó ti wọ̀ wá ní orí mọ́ àǹfààní ṣe wáàsí lọ́wọ́ wọ́n ń ná lówó bí ìgbà tí wọ́n bá ń ná pàṣọ lówó gbogbo àfa náà ló sì mọ ẹ bójútó yun a ní wọ́n mọ̀ fún àfa lówó Ọlọ́run ṣe àdáyanrí rẹ̀ pé tẹ́ bá lọ bá ànábì ẹ ti nǹkan síwájú kò sí tó burú ń bẹ ṣùgbọ́n wáàsí ọpàṣẹ wáàsí ọ̀nbàwọ̀ èèyàn sọ̀rọ̀ Ọlọ́run wọ́n wá ń dáwó fún ọ àbọ̀ ń gba òun chájà àwọn èèyàn ó ṣiṣẹ́ ọlọ́run ṣe ara rẹ̀ ló ṣe rù ẹ̀san tó sì gbà láyé iná ló ti gbà ìtọ́ gbà lọ́run iná ló ti gbà. ṣùgbọ́n tẹ́ bá lọ bá àfa ńlẹ̀ àánàkùnmùlá ẹgbà ṣàbùrú bẹ́ẹ̀ àfa wa kọ́kọ́rọ́ ọkọ̀ ẹ̀ ní ẹgbà kò ṣàbùrú bẹ́ẹ̀ ṣùgbọ́n wáàsí tó lásìkò wáàsí wáàsí a máa kóró létí yóò wá ṣiṣẹ́ lọkàn táwa mà ti ń jẹ́ wáàsí nù ẹ mójútó gbogbo èèyàn láàrin àwọn mùsùlùmí ẹ mójútó ẹ wá ń bá a bọ̀ à ń bá a bọ̀ à ń bá a bọ̀ àwa bàdé sàmánì láti bí ọdún mẹta mẹrin ńlẹ̀ gbogbo àná ìlànà ti ń lọ lórí ìtàkùn ayélujára àfẹ́ ilé òbèlè àfẹ́ ilé òbèlè ọmọ míì tí ò tí ì jálẹ́nu ọmú yóò máa sọ̀rọ̀ sí àgbàlagbà ẹlòmíì ti forí gbèpè ẹ pèrà yín lóko ọbú kálukùránì sì sọ plain plain ẹ má fúnra yín ní súná bú ìnagijẹ bú àlàjẹ bú ẹ má fúnra yín ẹ ṣépè fún bàbá èèyàn ẹ ṣépè fún ya èèyàn nínú yín náà nù kò sí tìjú torí pé kí ni nǹkan méjì ní ń dà wá láàmú ẹlòmíì ẹni tí ò kéwú òun náà ń ṣe wáàsí ní ò kéwú bàbá wa Sheikh Adamu ti sọ̀rọ̀ ti pẹ́ wọ́n ní gbẹ̀yìn ah, ọba jẹ́ bíṣọ̀bù lọ́dọ̀ àwọn kátólíìkì yóò lọ ilé ẹ̀kọ́ yóò níbi tí ọba dé tí ó fi di bíṣọ̀bù ṣùgbọ́n ò kéwú ò kàwé o sì líwọ̀ àfáà ò kéwú ẹ wá gbogbo yín pátá ìròyìn bánábì ṣe gbé ayé bánábì ṣe lo ìṣẹ̀mí ayé bánábì sì ṣe ẹ àríwáàsí rẹ̀ kẹ́ ẹ ṣe fún wa ibẹ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa ẹ já mọ bóun náà ṣe rí ẹ wá níta lọ́lọ́run bù yín bóun ni ò ṣe ní bù yín ìwà tí ẹ ń wù náà ni wọ́n rò pé ànábì tá ń tẹ̀lé wù torí wípé à èmi jọmọ Yorùbá ní ìsìn ibikíbi tí ń bá lọ tí ń bá fi lè dẹ́sẹ̀ mi kúrò nílẹ̀ Yorùbá mo ti di àmbásádọ̀ Yorùbá mo gbọ́dọ̀ wùwà rí torí wà tí n bá wù gbogbo Yorùbá ló wù ú ìwà tí mùsùlùmí bá wù ànábì ló wù ú torí wọn láwọn àlèhùlàmọ ò wàrà sátúlì hàǹbì yáàyè ni wọn pè yìí pé ẹ̀yin lẹ jogún àwọn ànábì Ọlọ́run ẹ̀yin náà làwọn bá dáadáa lọ́wọ́ yín àbá dáadáa kan lọ́wọ́ yín ṣe orí àwọn bàbá wa kú lánàá ẹ wá níta lọ́lọ́run bú ànábì ó ń dáná sun kùránì ó ń ṣe gbogbo ẹ̀ nígbà tá à ní wàárí tó yẹ ká mójútó à mójútó béèyàn bá jẹ́ kèfèrí kèfèrí tiẹ̀ ní àbí kèfèrí ọlọ́run ọ̀dà ṣé gbogbo ẹni tó kírun wá mútírà náà wá mútírà náà wá pé gbogbo ẹni tó kírun ni ó wà lè jẹ́ náà ibi tọ́lọ́ ń sọ níbi ìrun ni pé ìrun a máa gba iṣẹ́ aburú dàálẹ̀ lọ́wọ́ èyí ìrun tẹ̀yìn kí tí ọ̀gbà iṣẹ́ aburú lọ́wọ́ ìrun sí àárín ni àáfàá mi ṣe wá sí o oúnjẹ òlé ẹni wá wẹ̀wẹ̀ jánẹ́bà fún wa kó wá sọ bẹ́ẹ̀ ṣe ń wẹ̀wẹ̀ jánẹ́bà láàfàá ti ṣe wá sí àáfàá tí lóun ṣe wá sí tó lóun pèpè sínú ìsìláàmù ẹni kọ́ wá sọ̀rọ̀ nípa kọ̀bùlé àti bàdí bẹ́ẹ̀ yẹn bá kí ìrun lé bó ni ó ṣe tẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá dìrun kù bó ni ó ṣe tẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbàgbéra lórí ìrun ẹni ọwọ́ aṣọ fún wa àfọwọ́ wá sí ọlọ́pàá àlìjẹ́ náà wá sọ fún wa èèyàn èèyàn báyàwó rẹ̀ lájọṣepọ̀ ọwọ́ aṣọ ti wá gbàgbé ọwọ́ adé mọ́sálásí ó ti wá ń kírun ó ti ṣàlùwàlà ó ń kírun lọ ọwọ́ arántí lórí ìrun pé ah òun ọmọ wẹ jánẹ́bà ẹni káàfọ́ wa sọ kí ni ìdájọ́ rẹ̀ ó sì ti ṣàlùwàlà. èèyàn lọ ìrìn àjò òun àtìyàwó rẹ̀ wọ́n jọ ń lọ wọ́n wá bára wọn jọ lájọṣepọ̀ wọn ò wá rómi àsìkò òórùn tó bó wọn ò ṣèṣe sálùwàlẹ̀ ilé ìpẹ́ gbèrò ṣé wọ́n fi àlùwàlẹ̀ wọ́n fi èèpẹ̀ wẹ jánábà ni àbí wọ́n fi ewé nura àbí wọ́n ò faṣọ nura àbí wọ́n ò ṣe táyà mọ́mọ́ àlùwàlẹ̀ ilé ìpẹ́ wọ́n ò kírun wọn gbogbo tó yẹ kẹ́ ẹ mójútó nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ mójútó láyé àwọn àáfàá tó ti àwọn àáfàá àtànẹ́lẹ̀ láti gbọ́ wá sí yàtọ̀ sáwọn àáfàá díẹ̀ ọlọ́run kú ti sọ́nà àlùkò pé sólà tó nà mínàlẹ̀ àwà wà kọ̀lé èlò mínàlẹ̀ háírì ọlọ́run àwọn èèyàn ti lọ pẹ̀lú èrè díẹ̀ báyìí ló kù tí ó jèrè àwọn díẹ̀ tó wá kù tí ó jèrè ẹ̀ mọ́ bà tí wọ́n jẹ́ ìní ẹ̀ wá ń ṣe rádaràdán rádaràdán àwa máa búra wa a máa pera wa lóko ọbú àwọn náà wá di ìní gbọ́ ìní gbà à ń lo à ń jẹ nípa lórí ara wa mo wo prógámù ta lọ lọ́hùn kẹ́nìkan sẹ́ndì ẹ̀ sí mi <laughs> so kọ rẹ nu pé Yusuf Adépọ̀jù tí máa fi ọlọ́pàá gbé yín tí máa tì yín mọ́lé sọ́parọ́ ni tí nǹkan bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìlà fi máa ń ní olúawo òlú a máa ń ní olúawo òlú láàrin àwọn onífá wọ́n ń yan babaláwo Asawo olúawo wọ́n ń yan lónìí à ń yan àràbà à ń yan àràbà láàrin àwọn eléégún a máa ń ní alágbàá a sì ní alápinni tó jó lórí wọn gbogbo táwọn eléégún bá ń ṣe a kò lọ báwọn alágbàá láàrin àwọn ọlọ́sùn á ní bẹ́ẹ̀ láàrin àwọn ológun á ní bẹ́ẹ̀ tọ́rọ̀ bá fẹ́ dàrú a kò lọ bá lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí a máa ń ní àwọn ìmáàmù ẹni tó bá wá jó lórí mùsùlùmí lápapọ̀ ní amir iná ilẹ̀ ń pè ní emir amirul muminin amir huwa lẹ́nu rẹ̀ tọrọ mọ́ bí bí bọ́lá ń bá ní kí sáàlì kí á mọ̀ ó tó lónìí gbogbo ẹ̀yin àfàlẹ́ yorùbá ẹ pẹ́ náà ju súyà lọ dáadáa ìfọlọ́pàá múra yín ẹ̀ ń tira yín mọ́lẹ̀ ń pera yín ló ọdún àpèjúwe dáadáa dà ìbádùn rahman dà tọ́lọ̀ ń fi ròyìn àwọn ẹrú sí rẹ̀ ṣé o rò pé wọ́n wà lára àwọn ìbádùn rahman ọlọ́run ọ̀bá yàtọ̀ gidi tiẹ̀ la dálé ayé ọlọ́run ọ̀bá yàtọ̀ gidi tiẹ̀ adálé ayé tó ń rọ́ọ̀sì nìyí ẹ̀ tó ń múra kankankankan ẹlòmíì ọwọ́ àánú òyìnbó ṣé wàá sí fáwọn tìlú òyìnbó máa ń jókòó lórí social media gbégbá wàá sí rẹ lọ sáàrin àárín ọjà mú megaphone máa fi ṣe wáàsí káàkiri máa pé pamphlet káàkiri kọ́ńtírì tó wà kó máa fi pèpè kí ló dé ọlọ́run ní kò sí orílẹ̀ kan táwọn láwọn ò jíṣẹ́ sí o ò lè jókòó lórí social media kó o ní wáàsí tó o bá ń ṣe yóò wúlò fáwa tá a wà ní dòńbí yóò wúlò fáwa tá a wà ní géètì lókè adú torí pé kí ni àwa la ríran rílẹ̀ amọ̀ bá gbègbè wá ṣe rí a fẹ́ ṣèpàdé láńlọ́ọ̀dù lọ́dọ̀ tiwa ilé tó jó tẹ́ẹ̀ bá gbàgbé bí oṣù méjì sẹ́yìn ká tó ṣe ká tó ṣe léyà ni tí mo lọ fi àṣẹ àfihàn ilé òun lára àwọn olórí kọ̀mínítì òun bàbá fálà ń pè nígbà wọn dẹ̀ lọ mú mi tí mo lọ kí ẹni tí ilé rẹ̀ jó ọ̀dọ̀ bàbá fá ni wọ́n mú mi lọ ká sì jókòó tá a jọ sọ̀rọ̀ wọ́n sì jọ jókòó kọ̀mínítì ń bẹ̀ ni so síbẹ̀ ni màá ti wá máa ṣe wáàsí àáfàá tí wọ́n bẹ ládùúgbò náà ẹ wá máa ṣe wáàsí ifá ọ̀dà ẹ̀yìn onífá ẹ wọ̀ náà tí bàbá onífá bá ta láta ó kú gífà ó ń fáná òsì gbọ́dọ̀ máa sọ ẹ̀yìn ìmọ̀lẹ́ tẹ̀ ń gbárí mọ́lẹ̀ ẹ jìyà agbọ́dọ̀ lè tọ̀nà rétí ara wa torí pé bí ẹ̀sìn ọ̀bá pawápọ̀ ìjọmọ nìyẹn pawápọ̀ ìjẹ́ ìlú pawápọ̀ mo wo wá sí àfa mi kan lánàá wọ́n béèrè béèrè tiẹ̀ wo wá sí yẹn tán torí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi táwọn èèyàn tó fi pè mí pé ṣé ẹ̀sìn lọ ṣáájú ni àbí humanity ìjọ́mọ ènìyàn àáfàá mi fẹ́ dúró lórí pé ẹ̀sìn lọ ṣáájú ṣáájú ìjọ́mọ ènìyàn ìjọ́mọ ènìyàn ṣáájú kí lọ́lọ́run fi ròyìn ànábì wa Muhammad ọlọ́run ò sọ pé wà ànábì lọ́mọ rúkì jù ọlọ́run ní wà ànábì lọ́mọ sàkáyọ̀ jù ìwọ ló dáa jù níwà ìwà lọ́lọ́run fi ròyìn ànábì wa Muhammad nígbà tá a bá wá lẹ́sìn tá a bá níwà kílà kílà ẹ̀ṣẹ̀ tá a ní àákọ́kọ́ ní ìwà ìgbàgbépọ̀ ẹ̀dá ọ kọ́kọ́ sọ di environment ẹ̀ náà ìbágbépọ̀ ẹ̀dá torí pé wọ́n bí èmi sílé àáfàá wọ́n bí mi sókè aago mọ́tàlá ní ìsìn mo fi ń jẹ́ mùsùlùmí. a pé bàbá wa Ifáyẹmí ẹlẹ́bùúbọn òrípa ńlá sìnkú ẹ̀bà sí bàbá oníbejì lọ́ba bí mi onífà ni màá jẹ́ bọ́bá wá wọ ọlọ́run bí ẹ ṣe bí mi sílé àfà mo lè gbà ní onífà lọ bọ́bá sì wọ ọlọ́run bí bàbá bá wá fáyẹmí ẹlẹ́bùn bá ṣe bímọ ó lè gba àwùjọ kìrìsìtẹ́nì lọ kò sí ìjẹ nípa nú ẹ̀sìn ibi tí wọ́n bí mi sínú ọ̀dà tó bá fẹ́ mọ̀ bọ́yẹ́sìn lọ ṣáájú àfà tó béèrè béèrè lánàá àfà mi tó bá fẹ́ mọ̀ bọ́yá ẹ̀sìn lọ ṣáájú ni o àbí ìjọmọ ènìyàn bí ọmọ rẹ gbọ́ wá bí ọmọ ẹwọ àfa ìyàwó rẹ àfa ìwọ bàbá ọmọ àfa ọmọ tẹ wá bí kódà ẹ tún fún un lọ́yàn ẹ fún un lọ́yàn ẹ tọ́jú rẹ̀ kó wá wà lọ́mọ ọdún méjì kó wá gbẹ́sẹ̀ lé ọmọ ọdún mẹ́ta ẹ wá gbé kúrò nínú ilé o ẹ já pè lọ́mọ ọdún méjì ẹ wá gbé kúrò nínú ilé ẹ lọ gbé fún bàbá aláwo ọmọ bọ́yé ìjẹ́ èèyàn lọ ṣáájú bóyá ẹ̀sìn ni àbí ẹ gbé lọ fún bíṣọ̀bù ìyìn tí ẹ bá fi ń kọ́ iná ẹ̀mí ọmọ gbà etí bá ń rí lára wọn iná ọmọ ṣe bó o gbé fẹ́ni tí ń tagbó etí bá o ń pàrágà etí bá ń rí iná ó ṣe ìjẹ́ èèyàn á kọ́kọ́ jẹ́ èèyàn náà ilẹ̀ sí ó lè yé wa ọlọ́run náà sọ pé ká mọ òun síwájú ká tó sin òun àbí ẹ̀gbọ́n tó lọ ń wí ẹ kọ́kọ́ mọ̀ mí náà kẹ́ẹ̀ èsì pé bó sá ti jẹ́ mùsùlùmí tó fẹ́ sin lọ ọ kọ́kọ́ mọ ọlọ́run tó fẹ́ sìn irú ẹ̀ ní tó ṣẹlẹ̀ táwọn ìyọ ọlọ́sọ nígbà tí ẹ kó ń bẹ́ẹ̀ wọ́n pa yín láṣẹ ẹ kó ń bẹ́ẹ̀ táwọn sì tó ń bá ti wọ́n lọ wọ́n kà sára sáwọn wọ́n mọ tí wọ́n ń ṣe àwọn èyí sọ ọlọ́sùn àrèbí pa ọlọ́sùn lu tí wọ́n takú lórí ẹsẹ̀ ẹ wá tún wo fídíò wá wo fídíò wá wo fídíò torí pé a gbọ́dọ̀ ka aṣọ lójú aráyé ilẹ̀ Yorùbá ilẹ̀ àlàáfíà ní fídíò ń da o so ń dáná ṣé mo ti yọ àwọn fídíò kan ní ìmọ̀ láwọn fídíò yìí kí ló dé àmọ́ láwọn fídíò wà náà ẹjẹ́ wa lọ ẹjẹ́ ń lọ gbéńgbà yẹn tàbá rè ní ìdílítì fídíò kankan lánàá ẹjẹ́ lọ wo àwọn fídíò àná ìmọ̀ èyà. ẹ ẹ forí jì mí tá a bá sì rí padà kò sí ń bì mọ́ fídíò ti àwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n lọ ń ṣe ọ̀ṣun wọn jẹ́ẹ́jẹ́ tí wọn ò sì kọlu ẹnikẹ́ni gbaná ìlàrí bó ṣe lọ ní àná jẹ́ẹ́jẹ́ wọn wọ́n lọ ń ṣe ọ̀ṣun wọn ẹjẹ́ ìwò tí ń bá lè tí ń bá lè rí gbé wá báyìí mọ̀ hmm, ń bọ̀ ẹjẹ́ ìwò bí iná tí ń bá lè rí gbé wá ń bì. Mm lọ kù sáànù ni iṣẹ́ bá ti iṣẹ́ pọ̀ lọ́rùn náà sọ nǹkan lè ṣe gbélé kan tiẹ̀ ti gbé lánàá gbélé kan jẹun bí hmm. kò sí bí náà. Hmm, mò ń bọ̀ mò bọ̀ o fẹ́ wò bóyá a lè rọ́gbọ́n dá sí i ká lè fi hàn àwọn èèyàn wa padà fẹ́ wò bóyá a lè rọ́gbọ́n dá sí òyìnbó kò ti sáyé dẹ̀rọ̀ títà ń sọnù èèyàn jókòó bẹ́ẹ̀ kẹ́ ẹ máa dá sí i tí yìí mo wà lórí live fóònù mo ń lò tí mo fi ń ṣe program mo wà lórí live mo dẹ̀ tún lọ mo tún minimize ẹ̀ mo lọ wo gbogbo àwọn áàpù tí mo ti lò àwọn nǹkan tí mò ń wá ni mo lọ ń wò yìí o àwọn àwọn múra kankankankan jẹ́ ọ̀kan wá láàmúra sí màláìkà ọlọ́run wọn ò lè ṣe nǹkan kan mùsùlùmí wa abẹ́rẹ́ lásán àlè dárọ̀ múra kankankankan ṣe jẹ́ ọ̀kan wá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ láàmúra kankankan sí ìjọ oníjà láàmọ̀jà ó dà pé torí YouTube ló wà ó dà pé orí YouTube sórí YouTube mo ti download ẹ̀ ni ìjà àwòtá abarí tá a bá yìí ti rí àáfíì lẹ̀ bẹ́ẹ̀ àjẹpọ́lọ̀ kádàrá yé pé àátótó gbé fún wa ni èyí mọ bó ṣe gbogbo àwọn fídíò tí mo lò lánàá ni mi ti ẹ̀ rí mi ò rí kankan wọn bẹ̀ ẹ̀jẹ̀ hmm. gbé ní ìsútú padà ẹ̀yin náà wò à ń ṣe prógámù lọ́wọ́ mo minimize tí mo ń ṣe lórí fóònù kí n tó sórí sísítẹ́ẹ̀mù mo lọ sórí Instagram mo lọ sórí youtube down um, facebook download mo lọ sórí fọ́tò um, gallery gbogbo ẹ̀ mo lọ látòrí fóònù kò sì dí ètò tí mò ń ṣe lọ́wọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nu èèyàn sì rí ifá wa ifá àdá ifá àdá ẹ̀sìn nílẹ̀ yorùbá àlàáfíà ni ẹ̀sìn tọ́ka sí fún wa ẹ̀sìn tó bá ti kọ́ yí pé kì í gbọ́ kì í gbà ó ti kúrò lẹ́lẹ́sìn àáfàá mi kan lọ́dọ̀ mi ń bì àáfàá ṣéwù ọlọ́lá ó ní máa ń sọ ó ní ààrẹ sẹ́ẹ̀mọ̀ pé ń bá ti jẹ́ àáfàá ó ti gbó kọ lórí mo ní kí ló dé ó ní kò lè jà kò lè sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ báyẹn jẹ ọmọ gbọ́ àáfàá ẹ̀ ṣe sùúrù ẹ̀ bá àáfàá nìyí tẹ́ báyẹn jẹ àáfàá ẹ̀ ṣe sùúrù o ó ní bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fún pásítọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fún babaláwo tẹ́ bá ti mọ̀ pé à ah, babaláwo lélẹ́yìí pé à ah, ẹ ẹ ṣe sùúrù ẹ mẹ́ta yọ sọ yín lẹ́nu kópa ah, àwọn àáfàá ni o tí ìkankan bá mu lásán àáfàá ni kí lọ́wọ́ adé tó ṣe pé àpèrà wà láàfàá wàhálà ó wàá dé àwa ni gbégbé ẹ̀mọ̀kan ní ìdáláàmú káwa náà mọ̀ sí ṣe kọjá ààyè wa ẹ̀rí ńgbà tí mo sọ lánàá àwọn èèyàn wa nílọrin ìṣòro tá à ń kojú nílẹ̀ yorùbá lónìí ó wá látọ̀dọ̀ wọn láwọn àáfàá wa nílọrin láwọn ọ̀dọ́ àáfàá ni o àwọn tẹ̀sí wá rí yìí ṣe ń da orí afẹ́fẹ́ rú díẹ̀ báyìí ni wọ́n àwọn èèkà àáfàá ń bẹ nílọrin láwọn tó gbọ́ ẹ̀sìn yìí tẹ̀lé rí kí wọ́n bá wọn dá síra nù adẹ̀sọ wáàsí tá a bá ṣe gbin tí mo fi bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀sìn kan bá sọ ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ lónìí ọ̀ọ́bẹ́lẹ́sìn rẹ nìkan wí mọ́ gbogbo ayé lọ́n bá wí torí mùsùlùmí ọgbọ kírísítẹ́nì ọgbọ ìbílẹ̀ ọgbọ bẹ́ẹ̀ náà ni tí ìbílẹ̀ bá sọ̀rọ̀ èmi torí pé gbogbo àwọn um, kíní wa tó ní ẹ̀rí pé láti bí ijọ́ mélòó kan gbogbo àwọn um, studio speaker wa ńlá àmọ́ tó mọ náà daṣẹ́lẹ̀ àwọn bluetooth ńláńlá wa méjèèjì ìkan charging um, point ìkan chájà rẹ̀ láti ẹ̀ rí àtún ẹsẹ̀ wá chájà nítorí imported ni ní ńlá lòun náà inú ìjà á lè play láti gba láti ibi ijọ́ mélòó kan kí ni mo fẹ́ sọ pọ̀ ní pé àárín mo máa ń play orin orí ló dá mi bàbá wa Ifáyẹmí ẹlẹ́bùn bá béèyàn bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ christian tó bá jẹ́ lẹ́sìn ìbílẹ̀ tó bá ń gbọ́ orí ló dá mi bàbá wa Ifáyẹmí ẹlẹ́bùn bá yọ ọ́ mọ ìtumọ̀ orin tí wọ́n ń kọ ẹ̀fà green orin baba wa ifáyẹmí àwọn baba wa ifáyẹmí ẹlẹ́bùn gan ni kí ló wáá dé. bórin ṣe wá jẹun gbogbo ayé ní ń gbọ́ onífàpè kọ́kọ́ ní ń gbọ́ lèmi ń gbọ́ yìí nígbà wá wà ń kékeré eré ifá olókun asọ̀rọ̀dayọ̀ ìní àwa ń wò eré ifá olókun asọ̀rọ̀dayọ̀ ìní àwa ń wò nígbà wá wà ní kékeré mo fẹ́ wò bóyá mo lè rí mo lè lọ́gbọ́n dá sí fídíò ìyá ọlọ́sọ̀ àwa tá a bá dẹ̀ rí kíní fídíò yẹn ẹ lè sẹ́ndì líǹkì yẹn sí mi torí mi yìí mọ bí mi ò ṣe rí lórí agbágbé mi torí àwọn tí ò wo ètò tànà kọ́rọ̀ tá à ń sọ bá lè yé wọn nǹkan bá lè yé wọn ìfẹ́ òbí àwọn olórọ́gbọ́n dá sí ni mi ì mọ bí mi ò ṣe rí fídíò yẹn mi ì mọ bí mi ò ṣe rí. Hmm. Hmm tá a bá rí kéèyàn ọmọ kọ́mọ̀dì kọ́mọ̀dì wa lọ́wọ́ ẹ ṣe wáàsí a máa bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nígbà tí èèyàn sọ̀rọ̀ tó ní pé odò Ọ̀ṣun òun lọ yàgbẹ́ sí ẹ wá láwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò dákẹ́ ẹgbẹ́ odò Ọ̀ṣun wo ni wọ́n ń lọ òun lọ yàgbẹ́ sí àá tá a bá mutí gan-an ó yẹ ká ó yẹ kó níbi tó ti ń pa ní lọ ká tó wá sọ pé àáfàá tó o bá ti bú wọn wọn ò bú ọ kí náà wá alukuran dẹ̀ ti clear rẹ̀ ẹ má bọ́ lọ́wọ́ wọn ẹ má fẹnu sátọ̀ lọ́wọ́ wọn ẹ bá fẹnu sátọ̀ lọ́wọ́ wọn wọn ò bú yín wọn ò bú ànábì wọ́n kọ̀ndẹ́mù alukuran wọ́n dẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀sìn wa. ìjọ tọ́lọ́sùn ti ń ṣe Ọ̀ṣun ṣé wọ́n sọ pé mùsùlùmí wá bá wa ṣe ọ̀ṣun o kírísítẹ́nì wá bá wa ṣọ̀ṣun o ìwọ tó bá wù ni ló lọ. so kí ló fà á tá a fà fi lè jáde wípé òun ọ̀lọ́ yàgbẹ́ sí odò ọ̀ṣun á pé ibi tíjọba ṣe wà ní wọ́n lè kó àwọn ọlọ́pàá wọ́n yè fáìtì rẹ̀ wà pẹ̀sọ́ ọmọ bọ́rọ̀ tó sọ ilé dàlúrú ṣùgbọ́n àlófin ànílànà ẹlòmíì ọmọ bọ́rọ̀ ṣe wúwo nígbà tí ọ̀rọ̀ Yorùbá dẹ̀ sọ pé ẹyin lóhùn tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe é kó nígbà ọ̀rọ̀ bá wá jábọ́ yóò wá tabálé yóò bá taboko. ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bú ẹlẹ́sìn Islam lónìí tí wọ́n sì ń pe Christianity náà ẹlẹ́sìn àjèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín tí wọ́n kúrò nínú Islam tí wọ́n kúrò nínú Christianity ni kèé ṣe àwọn tí wọ́n ti wà nínú ẹ̀sìn ìbílẹ̀ tẹ́lẹ̀ ìwà abú yín tẹ́ ẹ fi tẹ́ ẹ fi kọ́ wọn náà wọ́n gbé wọ bẹ̀ ìwà abú yín tẹ́ ẹ fi kọ́ wọn náà wọ́n gbé wọ bẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ lójúbọ níbi àwọn ìyá tó ń ṣe ọ̀ṣun ní oko olówó ní ìpínlẹ̀ kwara nílọrin ní ta ni tí mo play fídíò rẹ̀ ẹ wo báwọn ẹni ṣe ń bá tiwọn lọ tí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á pé obìnrin mùsùlùmí míì ni yóò ti kó aṣọ mọ́ wọn lọ́rùn tí ń sọ wọn lẹ kí ẹni tó pe ẹ ní mùsùlùmí kó lóun ọlẹ obìnrin lóko Ọlọ́run sì yọ ọba lẹ lóko apọ ni obìnrin apẹmi lóbìnrin kan ẹ ń dákú ni wọ́n sì fídíò mi ibẹ̀ náà làá wà àwọn ni wọ́n wàá gbé obìnrin kú òun tí sì gbé lọ ilé ìwòsàn wàá mọ mọ òfin tá a ní ni wípé nàìjíríà ìṣèlú ẹlẹ́sìn secular state ni o lè gbé níbi tó bá wù ọ́ wọ́n fi òfin sí i wọ́n ka ráìtì náà lọ bíi méjìlá sí mẹ́tàlá ráìtì gbígbé ìlú ráìtì sísòwò ráìtì títúrààbù wọ́n ka gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ náà sì lọ́rọ̀ ẹ̀sìn àwọn yíbò pọ̀ nílọrin ibi tẹ́ ẹ̀ ti ṣe làákàyè ni ṣé gbogbo àwọn yíbò tẹ́ ẹ̀ ń wò ni wọn ò jẹ́lẹ́sìn ìbílẹ̀ ṣé wọ́n sí ṣé àwọn ibo yẹn ajá kí wọ́n máa já ajá nílọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n táwọn ibo yẹn ajá ní ọ̀pọ̀lọpọ̀ ní ní Ondo àwọn èyí òkété lápá ọ̀dọ̀ wa nísàlẹ̀ nílẹ̀ Yorùbá ń bì àwọn Ọ̀yọ́ àwa máa ń jẹ òkété ní Ondo àwọn máa ń jẹ ajá lápá ọ̀dọ̀ wa nísàlẹ̀ lọ́yọ̀ọ́ ń bì àwa ẹ̀ jẹ ajá ọ̀ ń wọnú ara wọn ni àwọn Ìgbò ọmọ sòsá wọn ẹ lọ bá àwọn Ìgbò ẹ lọ bá wọn ìjọ òun lẹ ti lọ fúnlẹ̀ mọ́ wọn Yorùbá ọmọ ìyá yín náà lẹ fẹ́ rí kò sì sí nǹkan míì tẹ́ ẹ̀ fi fẹ́ rí Yorùbá torí pé ẹ mọ̀ pé àlejò lẹ jẹ́ nílọrin ẹ̀sẹ̀ ìsàlejò ńlọrin ni ẹ lè rí ojúlówó ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí ńlọrin kọ́ mọ dá sí ti ọ̀kan gbogbo àwọn ìdílé àwọn àfáà ńláńláńlá tó jẹ́ mùsùlùmí bàbá dẹ̀ rí yàn tó bá a ṣe bá wọn bẹ̀ tí wọ́n ṣe nǹkan ìwọ kọ́ lọ làṣẹ ìlú ìwọ kọ́ lọ làṣẹ ìlú á tó àwọn aláṣẹ lọ ni ìdínà tá a fi ní ẹ́míà nílọrin aláwọn balógun ìlọrin mẹ́rin balógun haúsá balógun gàmbàrí um, balógun gàmbàrí ó wà lọ́tọ̀ balógun fúlàní wà lọ́tọ̀ àwa ni balógun alánàmú yorùbá ni. Balógun àti balógun ajíkòbí yorùbá ni nídìí àpẹ aní méjì bàbá àṣàlẹ̀ àwọn àwọn àgbàánu àwọn olóyè mi sì tún bẹ tẹ́ ń pọwọ́ láwọn èèyàn àtọ̀ àwọn èèyàn lọ lẹ́yìn ìgbà náà la wá ní ìmáàmù àgbà fún gbogbo ìlọrin agbègbè ibi tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ìmáàmù àgbà oko olówó ń bẹ àlọ́ba lẹ́yìn náà ní ìmáàmù àgbà nílọrin àlọ́ba lẹ́yìn náà àwa ní mufti Ìlọrin àgbọ̀rọ̀ lọ́ba wàá gbé fídíò ọlọ́yà wọn lẹ́yìn odi ìlú tí è ṣe ìgboro lójú odò tí ń sàn tí è sodò àgbàrá odò tí ń sàn tí ò lè kó ẹ̀gbin bá ẹnikẹ́ni tí ò sì lè kó àìlera bá wọn. wàá gbé lọ wàá lọ ọbẹ̀ sí lọ tírẹ́tì wọn òun ya fídíò wọn ẹlòmíì ọmọ òfin ẹ wo ẹ wo ohun tí ẹ fi gbé Trinity nípa àwọn prank tó ń ṣe kọ́lọ̀ ohun tó ń ṣe kí wọ́n tó release ẹ̀ on bail òfin ń bẹ ìtayẹ rògbẹ máa ṣe ohun tó rìkọ́dù èèyàn tọ́wọ́ a máa play fọ́ọ̀sì ẹ̀ lórí agbágbé òfin tọrọ mọ́mọ́ pọ̀ gan tí ẹ bá pe customer care àwọn GSM Glo ní MTN ní Airtel ní Etisalat ní wọ́n sọ fún yín pé a gba òun yìí sílẹ̀ o ọ̀kàrìlá ọmọ ọmọ balógun orówùsì ọmọ baálé orówùsì mo rò pé ti bá mi bá mi gbé sórí sẹ́ǹdì ẹ̀sìn mi lórí WhatsApp mi ni màá lè líǹkì ẹ̀ mọ́ fóònù eléyìí láti sáré dáńlóòdù ẹ̀ ẹ̀ mọ́ tó dé orí WhatsApp ni ó bá mi sẹ́ǹdì líǹkì yẹn sí kí n tó dáńlóòdù pàápàá kan bá ti rí lórí whatsapp ní ìsinyìí bàbá àjọ orí youtube lọ́wọ́ àgbórí facebook àtọ̀ ń lọ èyíbó ti sayé dẹ̀rọ̀ àwa sì jókòó aṣorí juejue àlédá kankan ṣe nínú íǹkì lásán íǹkì lásán ìbáwọn ìyá wa tiẹ̀ mọ́ ṣe tàdá àláyé ìjọ́un àti kálámù tá a fi hàn jù kílẹ̀ yìí tò ní ṣe kílẹ̀ yìí àwọn ìyàwó yín ẹlẹ́yà tò ní ṣe wọ́n lè ṣe báírò wọ́n lè ṣe íǹkì ìsìnjókòó àti kankan kankan kankan kankan kankan òsì kankan òsì ìjókòó fóònù fóònù tó fi ń rìkọ́ọ̀dù ẹlẹ́bọ ló ṣe ẹlẹ́bọ ló ṣe fóònù o sì fẹ́ ẹlẹ́bọ ti nàìjíríà fóònù tó fi ń rìkọ́ọ̀dù ẹlẹ́bọ ló ṣe gbogbo nǹkan tá à ń lò gbogbo gbogbo nǹkan tá à ń lò tẹ́ ẹ mọ́ microphone tẹ́ ẹ mọ́ gbogbo náà ríǹgì yìí gbogbo ríǹgì tá à ń lò gbogbo náà tá à ń lò yìí tó tà tó ṣe yẹn oyoyo China ni o sì gbà tọ́ náà wọn ò gbà tànẹ́bì kódà wọn ò fẹ́ gbọ́ tí ń jà nẹ́bì mọ́sálásí tí China ti wó ó ti lé ní one thousand mọ́sálásí China ti wó ó ti lé lẹ́gbẹ̀rún kan ládàládà. ọ̀kàrẹ̀ ọ̀sẹ̀ láyà ọmọ akéré ọmọ ọmọ olówùsì jẹ ìwò jẹ́ ń kọ́pì líǹkì kí n sẹ́ndì ẹ̀ sórí n kí mo fẹ́ káwọn èèyàn tí ò wo ti àná kí wọ́n lè rí i. ibi inú ọgbọ́n pé eh, ẹni tó kan sí mi nísìnyí UK ló wà àrònú wáyé pé ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ tẹkinọ́lọ́jì bó ṣe sẹ́ǹdì ẹ̀ sí mi nísìn lórí fóònù eléyìí mo ti rí nísìn báyìí nísìn ó ti wọlé fóònù mi kejì láti Berlin ti lọ dánlóòdù ẹ̀ àwa sì jókòó a sì ń dẹ́dìdì ní wá wò ní ń dánlóòdù ẹ̀ ń sì tún lè rí gbé sórí ẹ̀ pẹ̀lú bí mo ṣe ń sọ̀rọ̀ kò sì ní dára wọn láàmú àrònú pé kí ni àwọn òyìnbó yìí ọgbọ́n wo wọn bá débẹ̀ àfi rádaràda ẹni tí ọkàn wà láàmú dá sí ìyọ ọlọ́sùn láàmú dá sí ṣé yọ lọ bẹ́ẹ̀ o àbí kí n kọ́pì kí n kọ́pì líǹkì ẹ̀ gan ni kí n kọ́pì líǹkì ẹ̀ kí n wá lọ fi gbé bẹ̀ rádaràda. ìjà ronú wa ẹ̀sìn tí ọba ti lè fààyè gba sùúrù tí ọba ti lè fààyè gba ẹ̀sìn míì tí ò ti fààyè gba ìgbáyé gbádùn ẹlòmíì. tó bá lòun ṣe ẹ̀sìn lòun ẹ̀sìn ní í ṣe bó jẹ́ pẹ́sìn náà ṣe ẹ̀sìn ṣùgbọ́n tó bá wá ń ṣe á gbà pé àwọn eléyò ẹ̀sìn ni wọ́n ń ṣe àwọn eléyò ṣẹ̀sìn wọ́n ń ṣe ẹ̀sìn ni. ìfẹ́ èrò pé kíní lè rọrùn báyìí láti download èrò kó lè rọrùn ẹ mẹ́jọ ó gbà wá ní kínní tàbí kí n mo sì lè play rẹ̀ láti bí ẹ mẹ́jọ dà wá ẹ mẹ́jọ dà wá ní àgbòdà náà wọ́n ní ọlọ́run mú iná ìlú ní ìsìn ètò rẹ̀ ti lọ bó sì lọ á bẹ̀rẹ̀ rẹ̀ padà ní <laughs> bàbá àfa. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. ẹ wò wá o ẹ wò wá o ẹ gbọ́ yóò fọ wọn lóko. mo gbé ẹni ẹni ìlà ti rí un ńlá rí un ó lágbó kélé ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gan ìkan wà tó ṣe pé ó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ní tààràtààrà ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní tààràtààrà wọ́n lọ sọ̀sùn wọn jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ pé èèyàn sínú ẹ̀sìn ọ̀nà tá a fi lè pè èèyàn ń bẹ pẹ̀lú ikímọ̀ àti wá àsìtọ́ rẹwà tá a fi pè èèyàn ẹ̀hẹ́n ó dà pé ibi ìbẹ̀rẹ̀ rẹ̀ ni ìbẹ̀rẹ̀ rẹ̀ ni. ń bọ̀ ń bọ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ ni àní bínú ọgbà bẹ́ẹ̀ ni àárí ti gbogbo pé lọ fún. ọ̀rẹ́ gómìnà ọmọ bàbá àlọ́rí. ẹ̀gbọ́n nǹkan obìnrin yẹn sọ fún yín pé ọmọ Ìlọrin làwọn lòun oníṣẹ́ táwọn ń ṣe nílọrin nù. lóòótọ́ ni mùsùlùmí ló pọ̀ jù nílọrin ibi tí ẹlẹ́sìn kan bá sì ti pọ̀ jù a máa sọ pé ìsìláàmù ló nílọrin ìyún ọ̀sọ́ pé kò sáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nílọrin mo sọ fún wa lánàá ọlọ́jẹ́ àwọn bàbá wa ò bá wọn lágídí wọn ò bá wọn jà ijó ò léegun ò tó jáde mọ́ lọ́lọ́jẹ́ àwa yìí ti dáyé gbogbo pé mọ́ ọ̀ jáde mọ́ lọ́lọ́jẹ́ ogójì ọdún ìkọjá lára rẹ̀ àbí ọlọ́jẹ́ ni wọ́n kún pèlè lọ́rin ọlọ́jẹ́ àbí ṣé fúlàní ní jọ́ lọ́jẹ́ àbí ibi tẹ́ àwọn eléégún kọ́ lọ́lọ́jẹ́ kí ló dé

ẹ máa kó mẹ bóyá ẹ máa kó mẹ nínú ọ̀rẹ́ wa bóyá ẹ máa kó mẹ bóyá ẹ máa kó mẹ ṣé ọ̀ṣun ni ayé ni ọ̀ṣun ni ayé ni lẹ́yìn bá kí ni mo jẹ́ máa ń lọ àwùjọ ni láì wá ní wọn ò ṣe máa bọ̀. ẹ ti gbọ́. bàbá àfa. ó ti ẹ̀ mọ̀ pé èèyàn ọlọ́sùn ni wọ́n kò sí nǹkan bíi ti ń dà wá láàmú àìmọ̀kan àtàìtí ìdá kan mọ̀ ní ń dà wá láàmú. ipe ìlú Ìlọrin ọjọ́ ìlú ẹlẹ́sìn Islam ìyẹn ò sọ pé kò sẹ́lẹ́sìn ìbílẹ̀ ń bẹ. ìrọ̀wọ́lẹ̀ làásìpà ẹ lọ sí ọjà ẹ lọ sọ́jọ́ ọba lẹ́lọ́rin ẹ lọ sọ́jà àyà ẹ máa rórí ẹkùn àwọn ẹkùn òkété gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́ bá ń bẹ̀ ìgbà ìkòkò àwọn alágbó ń ta àwọn àlájà náà níta èèyàn àfa wa nílọrin nílọrin gbogbo àwọn ìyá alágbo gbogbo àwọn ìyá tẹ́ ń ta àgbo tẹ́ ń tewé ọmọ ẹ kọ́kọ́ lọ lé wọn kúrò ńlọrin náà láàfin mọ̀pẹ́ fẹ́ ṣe jìhádì yín irọ́ wò lẹ́ ń pa fún wa ṣé èèyàn lè máa tán rẹ̀ sólè tán lọ́ọ̀ ni ẹ̀yin àfa wa tí ẹlòmíì bá kẹnu bọ ọfọ̀ báyìí ọlọ́run ọba ooo èwo ni ò níṣẹ́ ìbílẹ̀ lọ́wọ́ nínú yín irọ́ wò là ń pa irọ́ wò là ń pa fúnra wa ẹ mójútó ẹ mójútó tí kọ́kọ́ yọ ìrún ojú ara rẹ kó tó yọ tẹ̀lé yìí náà ló ń pẹ́ lórí torí wípé ayé ìsáyé social media tẹ́lẹ̀ ẹ wá sọ fún mi bọ̀ yí pé títí wá di ìgbà tìyá ọlọ́sùn yìí wọn èyí ṣe ọ̀ṣun nílọrin tẹ́lẹ̀ ẹ lọ sí di àpẹ nílé àfọ̀njá tẹ́ ẹ bá tó bẹ̀ òkúta àṣẹ̀ǹbáyé méjèèjì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé àbí ẹbọ kọ́ wọ́n ní obìnrin tí bá ń ṣe èkó oṣù lọ́wọ́ kan gbọ́dọ̀ jókòó sí torí pé èkó oṣù rẹ̀ ò ní wá mọ́ nǹkan burúkú nù ẹ já lọ gbé kó èèyàn àfa aram ọlọ́wọ́ fẹ́kẹ́rú nǹkan bẹ́ẹ̀ ẹ lọ dánù o ẹ lọ gbé kó mbẹ ẹ já sí báwọn bàbá wa ṣe ṣe lánàá pẹ̀lú sùúrù pẹ̀lú ọgbọ́n làwọn bàbá wa ṣe bàbá wa Aminu Lai Murtala bàbá tó bí Abdullahi Murtala àbúrò bàbá tèmi onímọ̀ púpọ̀ àfáàsì ni ibì kan wá ń bẹ ní sáìdì ọ̀dọ́ wa ní òjì ajé wọ́n ń pè ní ilé aláàdọ́rin mọ ifá dáadáa ń bẹ báyìí wá pé èmi gbọ́ lẹ́nu bàbá fúnra wọn ni pípé tí bá ń lọ yọ ọmọ kẹmí pé èyí tí ẹ̀yìn tó ṣe kéré dàgbà òkè adú òjì ajé àlìwò apẹtẹ ìrèéfín òjé ìkan náà gbogbo wa tí èdè gbé ńlá tí èdè di ọmọ yé mẹtu ìkan náà gbogbo wa ọwá tọba ti lọ yọmọ kí bàbá tọba dìgbà ọdún bàbá ò fún ní ẹran ọwọ adìjọ kan lọwọ ní aminu sì ló kọ bàbá aminu aminu mo fẹ́ sọdún fáàmì ó dàbí bàbá yìí ju bàbá wa lọ ó ju bàbá wa aminu lọ pé aminu ah mo fẹ́ sọdún fáàmì mo sì fẹ́ kọ́ ọ wá wá yẹ mi sí kíní láwàní rẹ kó wé wá o torí mo ti ròyìn pọ̀ ń bọ̀ <laughs> àbálẹ̀ <laughs> mo sọ pé mò ń bọ̀ lẹ́ni ọ̀ wá torí tó bá sọdún iléyà rẹ mo fẹ́ ránṣẹ́ sí mi mo fẹ́ kí wọ́n rẹ̀ tí wọ́n fún mi lẹ́ran àbálẹ̀ máa wá àmọ́ èyí lè jẹun òfin ẹ̀sìn tiwa ni pé tẹ́ ẹ̀ bá ti dá ọkọ ọlọ́run sẹ́ran àbẹ́rẹ́ tẹ́ ẹ bá fẹ́ bọ̀ wù sáyín ọlọ́run ní ká mọ̀ jẹ́ àkọsá àwọn akọwá efcc bàbá sì lọ wọ́n sì wé láwàní ojú wọn wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo oore táwọn onífá máa ń kọ kókóńkóńkókó apẹwọlú apẹyẹsì ni Ọlọ́run kẹrẹ àfàǹbí ọdún fa ẹ ti sáré mú fídíò orí íńtánẹ́ẹ̀tì ó ti kún wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe tán wọ́n túká nígbà òdìjọ́ kejì ó ní wọ́n lọ pe bàbá wa wá àmínú láì mọ́ta là wo mẹ́fà nú àwọn ọmọ mi máa kó wọn lọ kó wọn lọ máa bọ́ ọ̀sẹ̀ sí rẹ. èmi lè sọ ìtàn àwọn ìdílé onífá àtàwọn ọmọ onífá tó ṣe pé nínú odù fa ojú ọpọ́n ni ó ti yọ pé ẹ lọ fún àwọn ọmọ yín àwọn àwọn àáfàá ní kẹ́ ẹ lọ fún lọ́mọ yín ìlànà wọn ni kò ṣe tí mo lè sọ dáadáa wọ́n da ifá yọ̀yọ̀ lójú ifá ni wípé ẹ lọ mú àwọn ọmọ ẹ lọ mú ọmọ ilé ìgbàlè ní òsè nígbà wọn bá wo ìkọsẹ̀ dáyé rẹ̀ bàbá wa ìmáàmù ìbàdàn ti àná ìdílé mọ́tàmílòsògbò mọ̀nì ìyá àwọn igbó ọ̀rà sí ni jókòó jẹ́ wọ́n wá lọlé ọ̀tọ̀ ni tí ẹ bá lọ ọ̀tọ̀ ni tí ń jáde sí wọn yí pé à ó sì di ìmáàmù ìbàdàn lójú ọpọ́n afá o sì ní kò o sì ní fáwọn ríran a jẹ́ pé wọ́n ló ponú lọ fọ́ lójú lójú ọpọ́n afá. èèyàn sì ti lọ mìkan rí nígbà pé èèyàn sì yẹ̀ lọlé babaláwo ẹni tí ẹni tó lè ẹni tó lọlé babaláwo òun sì yẹ̀ lọ òun sì jókòó ń ta mi ò lè wọlé wọlé lọ ṣe tó bá fẹ́ ṣe wà nígbà wọn da falẹ̀ ọ̀rẹ́ rẹ ti bẹ ta lọ ẹ lọ pè wá ìwọ àti ta wá lọ pè wọ́n sì jáde wọ́n ní wọ́n fẹ́ rí ọnù ilé o wọ́n sì kí ifá fún un èèyàn ńlá ni o wọ́n sì sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ òun lọ sí ìyàwó o pé dìímú dáadáa èèkàn ló ń wò yìí ẹni sì di èèkàn tó lu ẹjẹ ìfowókọ rẹ̀ pamọ́ òun ló sì ṣìyàn lọ lé babaláwo ó sì yàn lọ ni kì í ṣe pò gangan lọ́lọ́ kò tún wọlé ó jókòó ta nígbà ìfásì ríran rí ó ní kí yín ni ọ̀gbọ́fà nípa bá balẹ̀ a nípa ẹrù báwọn bàbá wa kú lórí nígbà táwọn bàbá wa wá rí tí ìsìláàmù dé tẹ́rin yí pé ifá yìí ah, ó ń wúlò fáwọn yorùbá púpọ̀ ilà àwọn onímọ̀ kátẹ́yẹ pèsè ààbò náà gbé wọ̀ wípé ká mú láti máa fọ mi pé àwa náà lè nírú rẹ ibi tó ti bẹ̀rẹ̀ nu àwa náà nírú rẹ tẹ́fẹ́ máa fi jọ́mọ gbà díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ wá wo bí tí mọ̀ dé lónìí fóònù mi náà ní ti mọ̀ pé òjò ọ̀rọ̀ o òun o ojú òpó náà bíi tí mò ń lọ o àwọn ọrọ kan ń bẹ tí ń bá sọ kan ní ìsìn fóònù tẹ fi wò mí ní ìsìn yóò máa ríǹgì ní lórí fóònù ilé ẹ wá wo ibi tí báyìí o mo pa o mo tan dátà o. ee ee What say the time? It's 9:48 a.m. Imagine, nù. Imagine, nù. Oda, wọ́n sọ aago fún mi, mo sọ̀rọ̀, ó dá mi lóhùn, ó dẹ̀ sọ aago fún mi. Bí n bá rí fóònù mi kan bí tí mo fi sí, tí n bá ti pè é pé kó bá mi pe fóònù mi kejì, torí pé mò ń ṣètò lọ́wọ́ ni ojú ẹsẹ̀ ni ó pè fóònù ríngì èèyàn ń pè mí mọ̀kàn pàtẹ́wọ́ ni ó sì gbé yóò gbé kọ́ mo sọwọ́ báyìí sójú fóònù lásán ọkọ̀ ti fóònù mo sì ka mẹ́ta báyìí sí ó gbé ìmọ̀ ìjìnlẹ̀nu a sì béèrè apẹ́láyé ìjọ́ ni àwọn àáfàá wa tó ti lọ wọ́n lé ní àlìjànú ni wọ́n ń lo ẹnìkan kan ọgbọ́dọ̀ ló fóònù ẹ̀mí ti rá àáfàá tó ní pé orí ànábì ọlọ́run kan ni wọ́n gé náà fi ṣe bọ́ọ̀lù ẹ wo bí làákàyè lọ pé ẹ̀yin tẹ̀ ń wo bọ́ọ̀lù ẹ wọ ná ẹ wọ ní orí ànábì ọlọ́nkan ni wọ́n ń gé tẹ́ wá ń gbàṣẹ ànábì èwo iná ẹ̀ sórí rẹ̀ di bọ́ọ̀lù ẹ̀rù láà máa pa fúnra wa táwa ń sọ ni pé báwo la ṣe jọ gbé ayé nígbà ayé àlàáfíà ká mójútó tó bá kàn wá ká gbé ayé nígbà ayé àlàáfíà tá a bá rí ní tí ọ̀dá lára wa ká pera wa kí mùsùlùmí ó wù ọmọlúàbí kí kìrìsìtẹ́nì ó wùwà ọmọlúàbí káàfó wùwà ọmọlúàbí àwọn kìrìsìtẹ́nì náà ti ṣe rẹ́ndẹ̀rẹ́ndẹ́ tẹ́yìn náà ṣe lọ wọ́n ti ṣe lọ nígbà mo wà lẹ́kọ̀ọ́ ní gbogbo two thousand and one two thousand and two two thousand and three two thousand and four wọ two thousand and five tí àwọn chọ́ọ̀chì bá ń bára wọn fa wàhálà àwọn Christ Embassy àti kan báyìí bíi Yíbò báyìí tó náà máa ṣe bíi jerry báyìí ó tó yàtọ̀ sí Christ Embassy o gbogbo wọn àti synagogue wọn mọ̀ bú gbogbo àwọn èèyàn ó jẹ́ Yíbò wọ́n wá dání sọ ní synagogue ọmọ yorùbá mi náà tó tẹ̀lé wọn orúkọ wo la pè synagogue tán a ò ní kinní kan ni agbára àfin kan ní lò agbára kinní kan ni ẹ wò gba synagogue dé sí ìkọ̀tún ibi tó gbé chọ́ọ̀chì ẹ̀ sí àárín agboolé ni ó tú gbogbo ọbẹ̀ ṣe ẹ wo ọrọ̀ ajé wọn ẹ wo iye èèyàn wọn wá láti India láti America South Africa Canada eh, Europe gbogbo àgbáyé làwọn èèyàn ti ń wá sí synagogue ẹ wo iye owó tí Nàìjíríà ń rí ọsọ church yẹn di tourism center ẹlòmíì gan tọjá mùsùlùmí tí ò tiẹ̀ nínú kíkẹ́ ẹbọ ní sinagogue tí mo máa ń wà mo fẹ́ lọ wù ẹ wo tó ṣe sílùú rẹ̀ àwa yìí náà ni a fẹ́ lulu sinagogue pa ojúwo tó wálẹ̀ bọ́lọ̀ ń bá gbérú òyìn sí ìlú míì wọ́n mọ̀ bọ́ bí òòsà ni àwa náà la fẹ́ lulu pa ó sì jẹ́ pé àìlò làákàyà ẹ̀rọ inú wa bọ̀yà wọ́n ṣe é àwọn ṣe tí wọ́n lọ kò pẹ́ ní tí ò tiẹ̀ jìnnà tó ti dáyé social media yìí ìní ti pásítọ̀ Muyideen Kasali tó náà fà lọ kó di pé àwọn àgbààgbà pé náà gbọ́ gbogbo àwọn oríṣiríṣi àṣà àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tẹ́jọ́ ń búra wọn tẹ́jọ́ ń fà ó sì ìyàwó rẹ̀ nígbà táwọn èèyàn gba tẹ́ ń fáwọn lágbo mu tọ́sàn lára tiwọn ibi tẹ́ ti ń gba ádámù sọ̀tún ní àáfàá wa lọ́wọ́ abọ́ sí ilẹ̀ wa bẹ̀rẹ̀ wìrì èmi ò dò lórí nígbà bá ti mu ògógóró tán yá máa sọ̀rọ̀ ẹjọ́ máa lífù yá máa sọ̀rọ̀ fatafata àwa máa búra wa a máa tásìrí ara wa ṣé Islam nìyẹn sọ̀rọ̀sọ̀rọ̀ kan bú mi ní ọdún kan mo kàn múra ẹ̀ lọ́mọ wúrà àti barista tó fi jọ nígbà tí àìlọ́mọ wúrà bú barista èsì tí barista fún mọ́tán èmi ọjà mo ti ráyè yìí o tí mo gbé lọ́wọ́ màmá lẹ́nìkan bú mi ẹ mà pé ẹni tó wàṣọ funfun ni tó fẹ́ mú ẹlẹ́dẹ̀ yóò pòórá mẹ́rọ̀fọ́ kí ni ìníjẹ́kẹ́lẹ́dẹ̀ ọmọ bá tiẹ̀ lọ sí tìbẹ́mi ọ̀wá ni nígbà tó ní mi ò rórí gba kùmọ̀ tí mò ń pera mi ní olùkọ́ àgbà èbí ni bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pè mí tó fún mi ní oyè gbogbo ohun tọ́lọ́ ń ṣe fún yẹn lẹ́nu iṣẹ́ lọ́lọ́run ti ṣe fún èsì ṣiṣẹ́ mi jù tán yorùbá yìí lọ mo sì láyọ̀ ọkàn lórí ìwọ̀nba tọ́lọ́ ń fún mi èsì lé tọ́lọ́ ń fún mi kí ló dé. bàbá wa Timothy Bamidele ní London ìdílé Christian ní Amẹ́ríkà ìdílé Christian ni wọ́n tó gbé bàbá wọn Christian ni ìyá wọn Christian ni inú ọpọ́n fani wọ́n ti ń kọ́ ọ́ ni wọ́n ń kọ oúnjẹ sí fún wọn tí wọ́n ó ti jẹun inú ọpọ́n fá ni wọ́n ó ti jẹ àmàlà sẹ́yìn ọyọ wọn kúrò ní kí lorúkọ ẹ̀ ọyọ wọn kúrò ní christian bàbá wa bishop ayọ̀ ládìgbòlù sì bí muslim ni ọmọ ọba aláàfin ọ̀yọ́ ni nígbà odi christian wọ́n gbógun tì nígbà ọyá wọ́n fà mọ́ra kò sì torí ẹ̀kọ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹbí mi tẹ́ ẹ jẹ́ muslim ẹ wá bá mi ṣe wọ́n tún jọ ń ṣe láàrin ara wọn ni àwọn tó yẹ kó rẹran ọdún fún yóò rẹran ọdún fún àwọn tó yẹ kó tọ́jú yóò tọ́jú wọn níjọ mo pe bàbá pé mo fẹ́ wá ṣe interview fún wọn tẹ̀bá rí bàbá ṣe bá mi sọ̀rọ̀ bàbá tó wá bá mi sọ̀rọ̀ pé àmọ́ o kọ́kọ́ pe Basọ̀run náà ṣe bọ́mọ ọba ni wọ́n torí pé lásìkò tí ò sí aláàfin Basọ̀run lọ lórí Ọ̀yọ́ ẹ̀tún àgbàlagbà sí ni wọ́n nínú àwọn tí bàbá wa láàfin Ọ̀yọ́ àná rẹspẹẹtì jù nínú bàbá wa yọ ládìgbòlù yọ jẹ bíṣọpù ládìgbòlù kí ló dé ilẹ̀ Yorùbá nù báwa ṣe ń ṣe nù àwa ríra wa bí ẹyọ kan a ríra wa bí ẹyọ kan tí a bá kú òní yídì lọ́jọ́ ọdún ilé ọba làwọn bàbá wa máa ń lọ ọjọba kẹfìrí ni o ọjọba mùsùlùmí ni o ọjọba kírísítẹ̀ ni o ilé rẹ̀ wọ́n kọ́kọ́ lọ gẹ́gẹ́ bí olórí ìlú ibẹ̀ wọn kọ́kọ́ lọ sáwọn bàbá wa gọ̀ ni kí wọ́n tó darí lọ ilé tiwọn wọn ò gọ́ torí páwọn wọn tulẹ̀ fún wọn àwọn ni wọ́n fààyè gbà ọba ló ní gbogbo ẹ̀sìn tí ń bẹ nílùú gbogbo ẹ̀sìn tí bá ń bẹ nílùú ọba ló ní ọba ló sì ní gbogbo ọmọ ìlú ẹ sì já bẹ̀rù fìtínà kan tá a bá dálẹ̀ tán apáwo ò ní lè ka láyé ìjọ́un bọ́mọ yín bá lọ fẹ́ kírísítẹ́nì èbí ṣèbí tí àbúrúkú lẹ́ẹ̀sà sí ẹ lè yà mí ìwéèrè ẹ lè sàkánú mí kí mi ọmọ bímọ yé máa fọ nìkan ru rẹ èmi mọ ẹni yìí ni ọmọ àfáà ni ó sì lọ fẹ́ christian bàbá rẹ̀ sì lóhùn ní nǹkan kan bá a ṣe mọ́ náà sì wá wọ́n sì ń bá gbèsè ayé wọn lọ ó sì bí ọmọ márùn fún ọkọ rẹ̀ ó ti ń bọ́kọ́ lọ chọ́ọ̀chì ó ti ń bá sí gbogbo ẹ̀ ọkọ gan lọ́wọ́ pàwọ́ àgbà Islam bàbá yìí ò sí láyé mọ́ o tábà sọ wípé bóyá ò sátírà sọkọ tó fi gba Islam ọkọ wa gba Islam àtìyàwó àtọmọ márààrún wọn wá padà sínú Islam tẹ́ ẹ bá ti pa wọ́n sí wọn padà àwọn ọmọ tiwọn náà ti ń bímọ nílé ọkọ àwọn ọmọ wọn ọkùnrin náà ti níyàwó wọn ń jẹ́ mùsùlùmí fámìlì yẹn ti expand bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ kírísítẹ́nì ah ṣé wọ́n lọ lọ́run ni ṣé ó ní kádàrá ni ọ́ ìsìláàmù tẹ́ mú wá mú wá bá wa ṣé ká ìsìláàmù tó dé kìrìsìtẹ́nìtì ò tó dé àwọn bàbá wa kú lórí kò ní tiẹ́ ń ṣe é bọ̀ nígbà tó sì dé táwọn bàbá wa gbà á ṣé wọ́n gọ̀ tó ni wọ́n ò gọ́ tí ìsìláàmù bá wọbì kan wọ́n da ifá ni ibòmíì bẹ ibi tí wọ́n bá ti lo fá wọ́n da obì tóbi wọn bá yàn tóbi wọn ò bá yàn wọ́n lé wọn dànù àbí fún ọ̀pá ẹlòmíì pèsè ká gbà wọn àbí ká má gbà wọn mo ti sọ fún wa ti Ìbàdàn wọ́n dá Ifá nígbà wọ́n gba Christianity láàyè kó dúró bàdàn abẹ́sẹ̀ rò pé bí ìlú ṣe rí nísìnyí ni tó pé mo kàn lè wọ̀ lọ́rin bó ṣe wù mí mo lè wọ Ògbómọ̀ṣọ́ bó ṣe wù mí odi máa ń bẹ nílùú bí bí bí ewúrẹ́ bá wọlé sínú ìlú wọn mọ̀ láyé ìjọ́un lóde ìlà àwọn òyìnbó sì yí padà nígbà tí òṣòdì mọ́ ìlà fi ní passport ìwé ìrìnnà wọ́n yẹ ìyẹ̀wò ọmọ ìlú wo lélẹ̀ ṣùgbọ́n ìyẹn ọmọ ẹbẹ lórílẹ̀‐èdè ní ìlú kálukú òní ẹ káàdì tiẹ̀ ọmọ ìlú báyìí ni mí a sì máa kọ ìlà níjọ̀hún sẹ́rẹ̀ kẹ̀kẹ́ balẹ̀ dára wa mọ̀ jájọ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ jẹ́ ká gbọ́yé ká lu ọ̀nà àlàáfíà nílẹ̀ yorùbá ká lu ọ̀nà àlàáfíà nílẹ̀ yorùbá ẹ bá ń pààlọ́ ẹ̀ nílé sòdodo ọ̀rọ̀ ẹ̀ àwọn àfa kan bẹ lókè ìsúná àwọn gàmbàrí kan wá àwọn kìnnì kan wá nígbà àwọn dé ta ló tulẹ̀ fún wọn àfa alímì ta ló tulẹ̀ fún kìí ṣe kẹ̀kẹ́ sàwọn kẹfìrí yín náà ló tulẹ̀ fún wọn àbáfọ̀jà kó ló tulẹ̀ fún àfa alímì àfa òkè ìsúná kìnnì wá wà ń bẹ òkè ìsúná lórí ilẹ̀ lórí ilẹ̀ Ìlọrin àbẹ́ ẹ̀mọ̀ pé olúgbẹ́ ló ní gbogbo ọbẹ̀ yẹn ni ilé olúgbẹ́ ní Ìlọrin náà ó ṣùgbọ́n bàtà ìṣe Yorùbá àwọn bàbá yìí ò tí ì ṣe àṣírí ààbò gbábílà ńlá àwọn ìyá yìí ò tí ì bá wá gbábílà àṣírí ààbò gbábílà táwọn ọmọ pé amíyá aláwọ làwọn bòròrò ìmọ̀ wí àṣírí ààbò amíyá àlà àṣírí ààbò wọ́n è ṣe déńgbà náà ní òjò oyè yìí ṣùgbọ́n àwa tá a mọ̀ tán tá a mọ̀ bí ilẹ̀ wa dé a sọ fún yín sẹ́rí gbogbo ibi tí wọ́n ń pè ní Kaduna o àwọn Nupe tápà ló nílẹ̀ débẹ̀ àwọn tápà yìí náà àṣẹ́kùbà àwọn ọmọ òwú ogun ló pilẹ̀ nílẹ̀ dé gbogbo bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá dé Burkina Faso nígbà mo sọ̀rọ̀ ń jọ kan àfa àkàbá jáde ó ní mo ní Yorùbá ló nílẹ̀ dé Kaduna mo ní mo rò pé àfa ilé ẹsẹ̀ ń gbọ́ mi ni àmọ́ ńgbà tó náà wàá pe àwọn ẹ̀rọ mọ́ lọ bẹ́ẹ̀ mu jókòó mi jókòó mi àléébù bá ta sáré àárẹ̀ òpin tán lù nígbà ìrẹ́yìn mo tẹ̀ wá rí pé àṣẹ àfàyà sọmọ kéwu wa ni ọmọ kéwu wa ní mádùlẹ̀ àràbí lọ́dọ̀ ẹ̀gbọ́n tèmi Dr. Naziru láì jákùn èmi ò ìbáyé jà sí kéwu àmọ́ ìtàn ìtànlẹ̀ Yorùbá yìí ó yé mi bí kéwu ṣe yé yín ni ló ṣe yé mi. ilẹ̀ Yorùbá anílẹ̀ dé Burkina Faso. alílẹ̀-èdè yìí Togo kongo a ní ilẹ̀ wa a Togo a ní dé Ghana a sì ní dé ọ̀dọ̀ àwọn ànàgó ní Abidjan ní Côte Ivory Coast lẹ́yìn tí ò rújú ní òní population Yorùbá ti ń bẹ ní tá a rákọọ́lẹ̀ rẹ̀ tí ò rújú lọ gúgù rẹ̀ eighty million ni. ìlà fi ń sọ fáwọn gómìnà wa báwo la ṣe àmúlò population wa Brazil mọ́ ti Nàìjíríà tí ó lè wúlò fún dàgbàsókè ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dé Cuba náà bẹ́ẹ̀ sì bá bẹ́ẹ̀ sì bá population wa rẹpẹtẹ ń bẹ̀rù àwa láti ẹ̀ ní Cuba àwọn òun wá dà níbí làwa wúlò ń bíi àwúlò fèèbù àtúnṣọ́ọ̀tì fúnjọba olúgbọ́n ló nílẹ̀ ìlọrin olúgbọ́n sáàkì a sì ní ààrẹ sàbárìn ọ̀la ọmọ alépo ní mọ́dẹ sẹ́ni ìǹsẹ̀nì ní bìrẹ̀sà nínú bọ́ọ̀lì òbúpo ní yá mọ́dẹ lára àrẹ̀sà dúńbẹ láwọn pé àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ìjọ ọ̀nù bí ọmọ dúdú ló bínú di pupa olùkòyí ń bẹ olúòjé ń bẹ àwọn ọmọ jọ wà bẹ́ẹ̀ ìmọ̀ká àwọn wá ní ọ̀fà tí àṣẹ́kùbọmọ di ọ̀fà gbogbo bí tá a pè lélẹ̀ ìbàrùbá lónìí tó lọ dé Burkina Faso àwọn ìmọ̀ká ni wọ́n ní. nígbà táwọn tí ọlá ń lọ ìní àṣẹ́kùbọ̀ wọn wá ní àwọn tọ̀fà tẹ́ ẹ bá dé ìpínlẹ̀ Kwara ìlú kan ń bẹ tá à ń pè ní Ìlọ́fà ẹ lọ bèèrè tán tiwọn náà. ní ní ìjọba ìbílẹ̀ àwọn Èkìtì ẹ lọ bèèrè ẹ lọ bèèrè táwọn kẹ́ẹ̀sì farabalẹ̀ gbọ́ dálẹ́ẹ̀tì wọn. ilẹ̀ yorùbá àwa mọ bílẹ̀ wa ṣe rí agbára máa ń sí iye tí ọ̀yọ́ pọ̀lọpọ̀ ta sọ fáwọn èèyàn nísìnyí pé à gbogbo bílẹ̀ ibi táwọn tápá wà olóhùn ló ní níjọ́ ọ̀dà ní ìpínlẹ̀ kwara igbó òwú bẹ́ẹ̀nbẹ́ àbí òsínbẹ́ ìbáwọn òwú wọn ti dábẹ́ kúta ìtàn tó ń béè lọ́wọ́ ààrẹ òpìtàn ní pé bóun ni òwú ṣe dábẹ́kúta ìwà pé ọjọ́ kò yí pé ilẹ̀ wọn empire wọn tí wọ́n lò kàn ìbàdàn àwọn akọni ìbàdàn tòní ló lé wọn kú ńbẹ̀ ìdí tí ìbàdàn fi tóbi ni pé wọ́n mú nínú ilẹ̀ ìgbà wọ́n mú nínú ilẹ̀ òwú wọ́n lé wọn kúrò tán láwọn yẹn lọ àwọn tó wá jẹ́ ìbàdàn tòní ifẹ̀ ọ̀yọ́ ìjẹ̀bú ẹ̀gbá àti igun òwú bí ṣe máa ń rínú tí ẹ máa ń ṣí ìlú àwọn alágbára mi ò kóra wọn jọ ní sáà tí ìlú revolution bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní gba orí irú ẹ̀ ní ìtọ́rànmíyàn náà ń ṣe kí Ọ̀rànmíyàn ó tó dé àwọn ìjọba alájùmọ̀ṣe tí wọ́n ń ṣe ní agbègbè ibi tí Ọ̀yọ́ wàpà wá tẹ ìlú ẹ̀ sí Olúkòyí ń bẹ olúgbọ́n ń bẹ àrẹ̀sà ń bẹ olúòjé ń bẹ ó tún ku ìkan wọ́n pé márùn tí ọlọ́run tí ìkádà gbé kí n rántí nìsín àwọn wọn jọ ń ṣe ìṣùgbé lẹ́kùn ọbẹ̀ o ìgbà tí agbára ọ̀ràn míyàn pọ̀ àwọn náà wọ́n jọ dá ọmọ ogun jọ fún un tí wọ́n bá fẹ́ lọ ọjà tí wọ́n bá fẹ́ lọ ṣe nínú àwọn èèyàn bí wọ́n ṣe kóra wọn jọ nu wàhálà wàhálà aláàfin Ṣàngó ó sì kó bá òun ni ló jẹ́ wọn ó lé wọn àwọn èèyàn ní mọ̀ pé waterfall ń bẹ nípínlẹ̀ Kwara ṣùgbọ́n torí péjọba wa àwọn èèyàn wa ò lè náwó fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ bá wú jáde lẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ nǹkan wàhálà ń èló kó bá òwú náà fi wá ń sáábọ̀ títí títí títí títí títí títí títí tẹ́ fi wá padà sọ́nà lé ìní ìfẹ́ fi wá fún wọn ní orílẹ̀ míì. nífẹ̀ẹ́ fi fún wọn lórílẹ̀ mi orí èyí wọn ni wọ́n wá wà empire àwọn tó kẹ́yìn ṣùgbọ́n gbogbo èmi ní Benin Republic àwa la ní ni ní omi Port Novo Port Novo sẹ́yìn mẹ́fà àwọn àjàsẹ́nu àbáwọn kẹtù ò si ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni Bìíní ní edo àwọn ti wà ní igodo mígòdò ìtí ọ̀yáwó èèyàn Ọbàtálá Ọbàtálá tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ Ọbàtálá ọ̀rọ̀ Ọbàtálá ò ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ọ̀rọ̀ Ọbàtálá ti ṣẹlẹ̀ ti pẹ́ ní Ifẹ̀ tó ti pẹ́ Ifẹ̀ tá a wà lónìí ìkọ́ni Ifẹ̀ àkọ́kọ́ o ibi tá a ti máa ń gbé nǹkan gbági lu o Ifẹ̀ tá a wà lónìí ìkọ́ni àkọ́kọ́ o ìdí inú tó ṣe wípé ìwọ̀nba nǹkan díẹ̀ lẹ́lẹ́ rí ń bẹ̀ wọn. ìlú kan ń bẹ ní ìpínlẹ̀ Ondo tá à ń pè ní Ọ̀bà ní ìsọpọ́dọ̀ Ọ̀bà Ọ̀bà ni là ń pè ní Ọ̀bà alé ní ìjọba àríwá Àkúrẹ́ north ní Àkúrẹ́ lọ́wà bílùú Ọ̀bà ṣe kéré tóun bílùú Ọ̀bà ṣe kéré tóun ìlú ìṣẹ̀ǹbáyé ni. Bilu tó nípa rẹ̀ ò sì parẹ́ tí wọ́n sì ti ń bọ̀ ìtasọnù máwọn gan lọ́wọ́ ibi tẹ́nu ẹ bá lè kàdé ló lè sọ̀tọ̀ ọba adéni ó sì ti wà ṣáájú ilé Ifẹ̀ ọba alé ti wà ṣáájú ilé Ifẹ̀ ọba lásẹ̀kúbọ̀ wọn àwọn èèyàn tó jáde ń bẹ̀ ìpìlẹ̀ wọn àwọn náà ní gòdòmígòdò àbẹ̀wò pé yorùbá tí mò ń sọ tó ń gbẹ náà wọ́n san gbogbo ìpínlẹ̀ Ondo lọ ìlàjẹ́ lọ ọ̀dọ̀ àwọn olúgbò lọ sí èkìtì tí ọba wo àwọn àárín kan ní ìpínlẹ̀ èkìtì wọ́n máa sọ̀rọ̀ àmọ́ wò wọ́n lẹ́nu ni. bẹ́ẹ̀ ni tọ́ba lọ àkúrẹ́ ìpínlẹ̀ Ondo a máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ àmọ́ wò wọ́n lẹ́nu ni àwọn ó sì gbọ́ tiwa àbí ewúrẹ́ làwa ń pe ewúrẹ́ ń bì bá ń bi wọ́n pé ṣé ewúrẹ́ wọ́n ń pè lákùúrẹ́ mo ní ọ̀rẹ́ mi ọlọ́run fẹ́ mi ní United Kingdom tá a bá jọ ń sọ̀rọ̀ tó bá ti di pé àsọ̀rọ̀ gbọ́gbọ́ èmi ọ̀mọ́tẹ́ yìí pè lọ́dọ̀ ti ó kọ́ báyìí là ń pè lọ́dọ̀ ti wa Èkìtì ni o Ìbàdàn lèmi o tó bá ti wá dáko ẹ̀ tí ìbá ṣe tí ìbá gẹ̀ẹ́sì ó kọ ọgbà wálé ojú ẹ̀ áà ah, kìíní bẹ́ẹ̀ láà pè bí mo ṣe fẹ́ ṣàlàyé tá à ń pè ní ìyeyè fún tí ó yẹ ìyeyè àfipamọ́ tó sẹ́yìn ní fọ́tò rẹ̀ ọ̀tọ̀ ló kọ táwọn ń pè yeyè lọ́dọ̀ wọn ìyeyè làwọn ń pè ń bì. àwọn pa tọ́ ọ bá dé tálẹ̀ èkó bá dé tọ́ bá wá bá àwọn ará àbàdàn pàápàá àwọn tó bá pẹ́ lóko pé òun fẹ́ ra àwọn pa mo ò ní mọ̀ pé epo yáàni ní jẹ́ àwọn pa nígbà èmi náà lo èpo a sì máa ń mú epo yáàni a máa ń rọ sínú a gé sínú ògò a wà á rọ sẹ́wọ̀n ọ̀pù sí mo bá fẹ́ ṣe é mo bá ní akínbo mo sì lè rí epo yáàni ra o mo fẹ́ fi kí irun mo fẹ́ fi sòrò mo fẹ́ fi kí àgbo bani gbogbo àwọn tí mò bá wí ní sọ̀rọ̀ jọ́nà náà wọn mọ̀tẹ́ pè ní epo yáàni wàhálà máa wà á dé o àfìgbà tí mo tó júwèé fún wọn wípé a máa ń gé kéékèèké báyìí a wàá rọ sínú ògùn a wàá da sẹ́wọ̀n ọ̀pù sí ah, àwọ̀ pala pé nígbà wà lọ bá mi rà bá òun náà nì òun náà nì. èdè nu àwọn ibi tẹ́lẹ̀ èwo ti bára mú bẹ oríkì ìmọ̀já mọ bá a ṣe rí bá a ṣe túmọ̀ra wa ilẹ̀ igodo wọ́n sì ti jẹ ọba thirty seven ọba mẹ́tàdínní ogójì wọn ò sì pé ní ọba nígbà náà ògìso ni wọ́n ń pè é ìlíbi tá à ń pè ní Ẹdó lónìí ní Bìíní ìgòdòmígòdò ni wọ́n ń jẹ́ ìlú ìgòdò sì ń bẹ ògòdò ń bẹ lára àwọn ìlú ilẹ̀ Yorùbá àwọn ìlú kan ń bẹ tó ti parẹ́ tó gbé tí n bá sọ̀tàn wọn ẹ mọ̀ rò pé bóyá àlọ́ láàrin òpè tán pa tẹ́ ẹ̀ gbúrò wọn mọ́ tó gbé tí n bá sọ ìtàn wọn ẹ sì fi mí lẹ̀ èyí tí ì lọ bá bàbá mi ọlọ́fà ni ọmọ ọlálọ́mí ọmọ abísúnjó kan ìyẹ̀rú ọ̀kan ọlọ́fà mọ́jọ ṣé ọmọ bàbá mi o ìjà kan ìjà kan tí ń jà lọ́fà mọ́jọ bàbá mi o hmm. ìjà tí ò sojú anybody wọn ló sojú ebè ó sojú gbòòrò ìbá sojú olóko ìbá làwọn bàbá mi ẹ̀ lè jàjà yé gbagbali ìjọ ń bá lọ bá wọn tí ń bá lọ fà ní wàá ẹsẹ̀ wàá bọ́ sórí ìtàn ìmọ̀ká mo fẹ́ ká rí báyé ṣe rí alukóso ọlọ́fà ẹgbèje alubẹ̀m̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà afọkàkàkẹ́ ọlọ́fà ẹgbẹ̀rìndínlógún nígbà téèyàn tó ń lu kóso tó bá jẹ́ ẹgbèje one thousand four hundred alubẹ̀m̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà one thousand two hundred bó lọ lánàá ṣe lè rí ìmọ̀kánù àṣẹ́kùbò oríkì wọn ni so sẹ́kùn gbọ́n kà kí ni pé ẹ kàn foríkì ń kì wọ́n ní irọ́ o níjọ òun èdè kíyàn lásán yóò nídìí ilẹ̀ gòdòmígòdò yìí láta ìtàn Ọbàtálá àti Odùduwà kèé ṣe bó ṣe wá nípìnlẹ̀ lẹ́sẹ̀ gbé e. Ọbàtálá èwo Ọbàtálá èwo ṣé bàbá gangan arúgbó àgbà àbí ọmọ rẹ̀ àbí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ̀ lẹ́yìn lẹ́yìn nígbà tí olú fẹ́ kàn wọ́n Ọbàtálá èyí kọ́ èyí tó wà tó dúdú àjọ ló sáà ìní àrọ́mọdọ́mọ ó ti dókọ lé nígbà tó lúfẹ́ kàn wọ́n ṣe mọ̀ pé ẹni tí ọba délé Ifẹ̀ rí ẹni tí ọba sì mọ̀ tán gbogbo wa náà lọ́mọ Odùduwà minus me èmi èso ọmọ Odùduwà o bàbá ẹgbẹ́ mọ iye ọmọ rẹ̀ ọmọ Odùduwà mọ́ra wọn ọmọ ọ̀rá ń fẹ́ lèmi ẹ mọ̀ pé èmi náà mojú ó yẹ yín pé gbogbo akọ́lọ́ ọmọ Odùduwà àbí sọ Ọbàtálá jọ ọmọ Odùduwà àbẹ́ríkọ́ ọmọ Ọbàtálá kò pè rẹ̀ lọ́mọ Odùduwà rí ṣùgbọ́n sáà ta wà kàn Odùduwà ní bàbá wa. Odùduwà sàmánì tá à ń lò lọ lónìí Odùduwà lónìí bó ṣe jẹ́ pé sàmánì tá à ń lò ní agbègbè ibi tó wá di pé Ọ̀yọ́ gba kínní Ọ̀rànmíyàn ló lò ní lónìí sàmánì tá à ń lò Ìbàdàn lónìí Olúyọ̀lé lónìí tòró ló mú ògo bá Olúyọ̀lé Ìbàdàn Olúyọ̀lé Ìbàdàn sàmánì tá à ń lò nílọrin Àfọ̀njá ló mú ògo bá ó gbé kọjá ibi tí bàbá bàbá rẹ̀ gbédé. ilẹ̀ gòdòmígòdò làwa rán Ọ̀rànmíyàn lọ. la rán Ọ̀rànmíyàn lọ. kí ló fà tá a fi lé ọ̀dà àjọṣepọ̀ wo ní bẹ́ńbẹ́ lónìí làwọn arábìnrin bẹ̀rẹ̀ sí ní pa àlọ́ àwọn tó àwọn tó ti ṣèwádìí wọ́n mọ̀ pé irọ́ làwọn pa gbogbo ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ àwọn ìbò wọ́n mọ̀ pé irọ́ ni gbogbo àwọn òpìtà àwọn bìíní tẹ́lẹ̀ gbogbo wọn gbà pé Ilé Ifẹ̀ lónírun àwọn èmi sì ti mú ẹ̀rí wá èyìnbó tó wà ńbẹ̀ àkún tẹ́ máa ń gbé fún ọba wọn pé tí ọba jọba níbí yìí ni o yóò wá sílé Ifẹ̀ wá gbà nígbà bá wá sílé Ifẹ̀ wá gba àkún ẹni tó bá wá wá sílé Ifẹ̀ tó gba àkún tó sì lè padà lọ sí bíi ní ilẹ̀ igodo nígòdò tó sì gbé fún wọn tí ọba sì jẹ tẹ́ ń jẹ ògìso ó ti ní ewé àsẹ̀mọ́lù kò sí gbogbo tó lè ṣe láyé ègún ọ̀gbọ́dọ̀ fi bí tí èyí bá ṣe pé ilé Ifẹ̀ ní orírun wọn kí ló dé tó ṣe pé ilé Ifẹ̀ wọn ti wá ń gba ìlẹ̀kẹ̀ tó bá wọn ń gbé sọ́rùn lọ́wọ́ ẹrú wọn wọ́n ti wá ń gbà àbí inú nǹkan ẹ̀sẹ̀ lé ní o ẹlẹ́ẹ̀kejì tí ọba bá jẹ ìdọ̀ ọ̀ràn míyàn wọ́n wàá mú nílé Ifẹ̀ wọ́n ò fi lé ọba lọ́wọ́ kí wọ́n tó dá padà sílẹ̀ bìíní. ẹlẹ́ẹ̀kẹta ọba tó jẹ tó wá lo sáà tó dàgbà tó dògbò tó pọ́n kẹrin kése tó lọ bí àgbáálé àbí òpẹ́ kẹrin kése ó ń kú tán báyìí erí rẹ̀ erí ẹ̀rí páwọn èèyàn wálé lọrin àtàgbègbè rẹ̀ àwa máa ń lo orí erí làwọn máa ń pè erí rẹ̀ orí rẹ̀ wọ́n ó gbèdélé Ifẹ̀ o ní ọ̀run ọba àdó ọ̀run ọba àdó ìlàsìn orí rẹ̀ sí. ilẹ̀ yorùbá nù ibẹ̀ láàṣẹ sí ó sì wà bẹ́ẹ̀ táwọn òyìnbó bá àṣà ń bẹ́ẹ̀ ni nígbà táwọn ará benin pa lọ́jọ́ nígbà mo sọ fún wọn wípé tẹ́ bá nírọ́ ni ẹ lọ́ọ́ máa wú àwọn ibi tẹ́ ẹ sin àwọn ọba yín sí tẹ́ ẹ bá máa bá orí wọn bẹ̀ ẹ̀ẹ́délé ìfẹ̀kẹ́ tó lè rórí àwọn bàbá yín orí adé sùn ta torí wípé ìran àwọn àṣẹ́kùbọ̀ àwọn igodomígodò ó ní í ṣe pẹ̀lú Ọbàtálá ó ní í ṣe pẹ̀lú Ọ̀rànfẹ̀ ìní wọ́n fi wá rán Ọ̀rànmíyàn lọ kọlu gẹ́gẹ́ bí ajẹ́lẹ̀. ẹ rí i pé láyé àwọn ológun wọn a máa rán àwọn kinní lọ àwọn wọn pè pé ní alákòóso ńgbà náà ẹ jẹ́ ń wo ẹ kí n lè rí fọ́tò ìgbà tí bàbá mi lọ síbí ní tó gun bí débì ní fọ́tò ni bàá mi ní Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn nìyẹn ìgbà tó wọ bìíní ìmúra rẹ àti ọkọ tó fi wọ bìíní nínú ẹ wá dé bóyá kì í sọ̀rọ̀ ni àwòrán rẹ̀ pẹ̀lú ọkọ̀ oríṣi mẹ́ta ni kì í sì sọ ìdí ọkọ tó dúró ń bẹ ọkọ̀ tó tẹ̀ ń bẹ ní sì sọ ìdí bá a ṣe sọ ìtàn àti bá a kẹsẹ̀ sọ nígbà títàn bá ti pẹ́ ṣé ń gbà tọ́nà níyẹn lọ ọkàn wọlé ízílè ni. ọ̀rọ̀ pọ̀ ń bí èèyàn ọ̀nà bùnmí lèèyàn bá a ṣe nílẹ̀ débì nínú àwọn ará kóńgò wá sílé Ifẹ̀ wọ́n sọ táwọn bọ́ lẹ́nu bàbá àwọn pé ilé Ifẹ̀ làwọn ti lọ the father of history Herodotus ó ti sọ ọ̀rọ̀ nípa ilé Ifẹ̀ pé Áfíríkà wa wà pín sí márùn-ún ilé Ifẹ̀ kò kàn bẹ́ẹ̀ láìpẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ tí ń jẹ wáyà ni tọ́lọ́mbà ti ní kásìkò tó a fẹ́ ra big monitor tẹ́lẹ̀ ìtaari lórí Jumia gbàtáyà ọlọ́run ó fi ṣe táàfin rówó wọ́n ti tà á tó ṣe pé àwọn onítọ́ screen yẹn ni tó gbé ta bá kó nǹkan bẹ̀ á lè máa fọwọ́ kàn àwa náà tọ́lọ́run bò láṣìírí a lè rà fún wa kò bá jẹ́ bíi ìyọ́sàbẹ̀ láti bíi eighty two inch kò bá ju eighty two inch lọ kò bá jẹ́ hundred inch tó gbá a lè máa fi display a lè máa gbogbo àwọn ìfìn kankan hàn wá tí òye wa ní Egypt àti láwọn North Africa ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàfin wa àwọn bàbá wa àwọn ère tí wọ́n ṣe é lẹ̀ tẹ́ ń fi òkúta gbẹ́ wọ́n ṣe é lẹ̀ fún wa kó bàa lè jẹun táwọn òde bá ní gbogbo aṣọ wọn ìgbà náà ń dà gbogbo ìlẹ̀kẹ̀ wọn ìgbà náà wọn dà gbogbo nǹkan ìṣúra wọn dà ṣùgbọ́n nǹkan tá a bá fi akọ òkúta gbẹ́ tá a fi òkúta gbẹ́ tá a yọ látara àpáta kò ní parẹ́ irú ẹ̀ la fi rí àṣẹ́kùbọ̀ ti ìṣẹ́ àwọn ère ìṣẹ́ bílẹ̀ Yorùbá ṣe pọ̀ ló tó sì pé gbogbo ilẹ̀ wa kò sì síbi tílẹ̀ Yorùbá dé àti bá a ṣe pínlẹ̀ Yorùbá tí ì mọ̀ àtìgbà tí àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ń dìde ìran yorùbá a ti wà ó ti lé ní ten thousand fifteen thousand BC a ti wà tipẹ́ ẹgbẹ̀rún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá lọ lórí ìran yorùbá ẹgbẹ̀rún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá lọ lórí ìran wa mo ti sọ fún wa nípa ti ghost DNA tá a ṣe tí wọ́n jọ yé wa pé nínú ìran wa nílé Ifẹ̀ àwọn ìran kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti pẹ́ tá a mọ̀ pìlẹ̀ wọn bẹ́ẹ̀ sì ni mo ti sọ fún wa nípa ti agbárí òkú egbò òkú a gbé jáde tó wà ní ibi ìbáyẹn tó bá wà níbí ní ẹjẹ ìwò tí n bá fi síbi àárín fi síbi kò tí ì sí bí nígbà tá a mọ̀ pé a sọ̀rọ̀ dé ibẹ̀ náà agbárí òkú tá a gbé jáde ní ìpínlẹ̀ Ondo lọ́pọ̀lọpọ̀ ṣe já mọ̀ pé ó ti lo ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọdún ó lé ọlọ́run tó dá wa sílẹ̀ yorùbá ó mọ̀dí tó fi dá wa ó mọ̀dí tó fi dá wa àwa yìí sì pa àlọ́ àwa yìí sì parọ́ bí àwọn fúlàní àtàwọn àfọ́ onírọ̀ ọlọ́rin tí wọ́n máa da ìtàn wú ilẹ̀ bàrùbá àwọn ọmọ ọkọ wíńgbà kan àwọn bàrùbá ló ìlọrin ìbàrùbá kọ́ ìbarapá ni bàrùbá ọjọ́ wo ìjọ́ wo ni bàrùbá dé ọ̀rọ̀ ọ̀ràn míyàn àti tí ń ṣẹlẹ̀ lágbègbè o ṣé ẹni tí ń ṣẹlẹ̀ nílẹ̀ ìjẹ̀bú ṣé ẹni tí ń ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ṣé ẹni tí ń ṣẹlẹ̀ lẹ́kìtì ṣé ẹni tí ń ṣẹlẹ̀ lọ́wọ̀ kéèyàn wá máa fi ìtàn mi ìtàn ìgbésí ayé mi kó wá máa fi wé tí gbogbo Yorùbá ti ń bá bọ̀ àbí ká wá máa fi ìtàn Sheikh Adam lágége wé pé ìní ìpìlẹ̀ àwọn àfáànlẹ̀ Yorùbá ìgbáyé kan Sheikh Adam ni òun náà sì láàfáà tọkọ ń bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ràn míyàn láàrin àwọn núpé láàrin àwọn ọ̀ràn míyàn àtàwọn núpé ò tiẹ̀ ìgbà tẹ́ ẹ̀ mọ̀ tàn ìjó ni àwọn núpé bẹ̀rẹ̀ ibi tá ẹ̀ ti lo làákàyè wọ́n ń gbé ìtàn ọ̀ràn míyàn wọ́n ń gbé e sí twelve century wọ́n ń gbé ìtàn àwọn núpé wọ́n ń gbé e sí fifteen century ẹ sì láwọn ni wọ́n tulẹ̀ fún ọ̀ràn míyàn sẹ́yìn tí mọ̀ pé yẹ ká ẹ fura pé nǹkan kan rújú sọnù ń bẹ̀ o. ìlú àwọn tó bá lobì kankan yìí ìlà ń fo àwọn agbègbè tó bá ń bẹ̀ ń bẹ̀ orúkọ wọn náà wọ́n fi ń pè irú ẹ̀ náà ní Ìbàdàn nígbà wọn gbà lọ́wọ́ àwọn onílùú wọn ò pariwo orúkọ irú ẹ̀ ní Ìjàyè nígbà wọn gbà lọ́wọ́ àwọn onílùú wọn ò pààrọ̀ orúkọ irú ẹ̀ náà ní Ìlọrin nígbà tí àwọn fúlàní àtàwọn mùsùlùmí pàpà wá borí wọn ò pàrọ̀ orúkọ ibi tẹ́ ẹ ti ń fèèlì nu àìpàrọ̀ orúkọ ó wá túmọ̀ sí pé ká gbàgbé gbogbo ìpìlẹ̀ tẹ bá wò Ìbàdàn náà lónìí tẹ bá bi àwọn ará Ìbàdàn yìí pé ọmọ Ìbàdàn yìí pé ta lọ́ba àkọ́kọ́ ń bàdàn wọ́n lè ní wọ́n kẹ̀dá kọ Lágelú wọ́n wà ní mọ́yẹ̀ wọ́n wà máa tó lọ èsì wọn àti ẹ̀sìn gbé Lágelú gan jù lẹ̀ ọ̀dẹ̀ láàrin Lágelú nígbà Lágelú sẹ́wọ́ Lágelú làwọn tó gba Ìbàdàn ti gba Ìbàdàn àbọ̀wọ̀ àwọn ọmọ rẹ̀ táwa lọmọ rẹ̀ ti ń bẹ lórí àpèrè ọ̀dà àwọn ọ̀mọ́ mọ́. wọn ò wá líle dáko gbogbo àwọn ọmọ rẹ̀ tó jẹ lẹ́yìn rẹ̀ irú ẹ̀ náà lẹ̀ fífẹ́ dáko àwọn ládínrín tẹ́yìn dáko pàṣẹ alùgbìn fóòsà lẹ́gbẹ́ Àfọ̀njá lẹ́kàn wá dáko nígbà bá wá dáko Àfọ̀njá nígbà Àfọ̀njá dé lọrin òpònú dídìrín wéré nàkí nítorí yẹn dé lu bàbá rẹ̀ bàbá sì ẹ̀bí sẹ́yìn òní gan-an bí ẹ bá bí ọmọ ìlọrin sẹ́kọ̀ọ́ sálejò ní nílọrin wèrè ìnàkí ẹ ẹ túdi rẹ̀ bóyá onírú ń di ọ̀bọ ìjà àpẹ̀tà dé sí lọrin nílùú bàbá rẹ̀ èmi sì kọ́ ọmọ sọ Sheikh Adam ló sọ Sheikh Adam ló sọ mo rò pé ńgbà tí àáfàá wa ẹ sọ pé kò sí ti ń jẹ́ ládẹrin kò sí ti ń jẹ́ pàṣín kò sì ti ń jẹ́ alùgbìn bó sì sọ́gbà ẹjẹ́ ìwò bí a mo tẹ̀lé eré lè mú àkómọ tó wá dé lónìí ẹjẹ́ ìwò bí a lè rí mú kí n mú ẹ̀hẹ́n tí n bá lè rí òun mú kí n sèwò ẹ̀ kí ló wá dé tí gbogbo kí ni mo dẹ̀ ti sèwò ẹ̀ lánàá tẹ́lẹ̀ dàpá lè rí lè yìí mú tí n bá lè rí mú á tí tí bàbá wa sheik Adam sì wá fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ pé rárá o ó ń bẹ o ládìrín ẹ foríjì mi ládìrín ló tẹ ìlọrin o. mo rélé ìmú ìmọ́tọ́jú gbogbo kínní yìí ó lọ ẹja gbélé. ẹja tó wá gbọ́n tí bàbá wa Sheikh Adam ẹ tó ní ààyè tọrọ ti ń jáde gan ẹja gbọ́ nínú tíra kí ló kọ tíra wọn. ẹ bàbá wa Sheikh Adam wọn kọ tíra tá à ń pè ní Nasimu Saba fi akhbar islam ulama bilal yorùbá so tíra yẹn o sọ nípa ìró islam àti àwọn àfáàlẹ yorùbá bàbá sheikh adam ni wọn kọ. bàbá sheikh adam tẹ́lẹ̀ léèké o mọ́ríkàs bàbá wa ń sọ fún wa ibà ń túbẹ̀ ń gbé. bàbá ní iná lẹ́dí asasa madinata ìlọrin rọ́jùlọ ìsúnwó dáde ni ẹni tó fi ìpìlẹ̀ ìlú ìlọrin tó tẹ ìlú ìlọrin òun náà lọkùnrin kan tá à ń pè ní ládé wàá wà ìjádùn rọ́bí ẹgbọ́n tí bàbá wa wí Sheikh Adam abdulhali lọrin nínú tírà wọn bàbá lẹni tó tẹ ìlú Ìlọrin tó tẹ Ìlọrin dúró náà lọkùnrin kan tá à ń pè ní Ládìrí Sheikh Adam ló sọ ẹ wá àwùjọ tí mo ti sọ Sheikh wa Habib lai mudir morikas táwọn sọ pé àwọn tẹni Ládìrín pàṣẹ àlọ lèyìn o àlọ́lẹ̀ yín pa ìtàn làwa ń sọ wọn ò wá jáde wọn wá rẹ́ńdà apology ní gbangba yìí pé ẹ má bínú o yìí pé bàbá mi sọ bẹ́ẹ̀ o wọn ò jáde sọ ẹ wá wo thousand of people tí wọ́n ti brainwash orí wọn mo sọ pé nípa tìtàn ó dá mi lójú ju nǹkan míì lọ ọmọ àlè ọ̀rọ̀ ò sì ní jáde lẹ́nu mi ọmọ àlè ọ̀rọ̀ lọ̀rọ̀ tí ò lẹ́rìí lẹ́yìn tó mo ti challenge wọn pé kí wọ́n wá ẹ̀ ń bá mọ̀ pò tó bẹ̀ ká gba ọ́ọ̀lù ọtẹ wọn lọ́rùn kí wọ́n máa pàlọ́ lágbo ilé kálukú wọn ju pé kí wọ́n lọ fèsì kìnìún tán lọ. ìrọ́jú lè afa ìṣú àfọ̀njá ó ní bàbá bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ọkùnrin míì tá à ń pe orúkọ rẹ̀ ní àfọ̀njá. ṣé tí mò ń sọ yàtọ̀ sí ti ṣèkà dàmú sọ mo ní ọ̀la ìní wá sí sálọ tí wọ́n bá sọ̀rọ̀ gáà ni wọ́n lọ pa sí kábíyèsí ìlú ọ̀la sì pè mí wọ́n tẹ̀sí mi ìpè lóòótọ́ ni orúkọ ilé mi báyìí báyìí báyìí ló sá wá ọba ń bẹ ní Kwara State náà ni pé lóòótọ́ ni ìwọ wá ní kò sí ti ń jẹ́ Ládẹrin kò sí ti ń jẹ́ Pàṣín àà bàbá tó sì bí ọ ó sì ń sọ bẹ̀rù ọlọ́run iná ẹni sẹ́ni ẹni ká ṣọ́ra ká ṣọ́ra gbogbo àbá ẹ̀kọ́ ní sòótọ́ o gbogbo pásítọ̀ kọ́ ní sòótọ́ gbogbo oníṣègùn ìbílẹ̀ kọ́ ní sòótọ́ gbogbo èèyàn tá a sì ń pèlè èèyàn kọ́ náà lábàálẹ̀ èèyàn lọ́jọ́ gbèdè àlìkè àmọ́ àmọ́ kí láyé kí láyé ayé yóò jẹ́ nǹkan kan kò sí díṣe kádàmù wá pariwo fún wa ní pé bíntín láyé ká máyé bíntín ká máyé bíntín kíró wá rọ̀ wá lọ́rùn àti ká da nǹkan rú tí Sheikh Adam ọba sọ eléyìí ọlọ́run ọba ooo Sheikh Adam lọ eléyìí o ẹ bá ń tó tún gbé ẹ bá ń tó tún gbé. iná lẹ́dí asasa madina ta Ìlọrin lọ́jọ́ lọ sí. ẹ máa ẹ máa mú lẹ́ẹ̀kọ́ kẹ́kẹ́ ẹ máa tú ẹ máa. iná lẹ́dí asasa madina ta Ìlọrin ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ tó fi lélẹ̀ láti. ọ̀yà ẹja ọ̀rọ̀ ọ̀yà ojú tó lè rọ̀ rọ̀ rọ̀ rọ̀. ẹ̀yà ọ̀rọ̀ ẹ̀yà ẹgbẹ́ ẹgbẹ́ máa tó máa rọ̀. tó fi ìlú Ìlọrin tó fi lélẹ̀. àbá mi ní. ṣé kádàmú wí pé. kádàmú dàmú ní pé ẹ tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lélẹ̀. tó tẹ ìlú Ìlọrin. tó tẹ ìlú Ìlọrin náà. lọ́jú lo ìsún òwò ládẹ́rin. àwọn náà ni à ń pè ní ládẹ́rin wọ́n wà jáde olùrọ́bí olùrọ́jú lè sún àkàrí sún àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n jẹ́ ẹlòmíì tá à ń pè láfọ̀njá. tí wọ́n jẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹrin sí ẹni tí a ń pè ní ládẹrin pàṣín àlùbí àfọ̀njá. wàsọ́lá ti sọ́rọ̀tù ládẹrin rasahu fi ìlọrin àwọn ẹbí ládẹrin ní padà wá di aṣíwájú nílùú ìlọrin. bàbá àbá mi sọ pé àwọn ẹbí ládẹrin náà padà wá jẹ́ aṣíwájú nílùú ìlọrin hata wàrọ́tà ọmọ àfihàn tí ọmọ ọmọ wọn kìíní ọmọ ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹ́ni àfọ̀njà tá à ń pè láfọ̀njà tó fi wá padà jogún wọn. tí ọmọ ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹ́ni tá à ń pè ní àfọ̀njà tó fi wá padà jogún wọn. alẹ́dí sọ́ra ìsúnmọ́ wà lámọ́sáráhì tàríf nínà àtàlẹ́hàn léè tí ó kọ rẹ̀ gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí lẹ́yìn tí orúkọ rẹ̀ padà wá gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí tí a mọ̀ sí Àfọ̀njá. mundu àwálẹ̀ àmì alifun wa samanu miya asha láti ọdún eighteen seventeen one thousand eight hundred seventeen eighteen seventeen. láti ọdún eighteen seventeen. wàá wà yahmilu lákọ́bù àrí kàkàǹfò ààrẹ ọ̀nà kakanfò bàbá sọ. bẹ́ẹ̀ ni ààrẹ ọ̀nà àpẹja jẹ ààrẹ ọ̀nà kakanfò. bẹ́ẹ̀ wọ́n tún ní ààrẹ ọ̀pọ̀njá wọ́n jẹ ààrẹ ọ̀nà kakanfò lẹ Yorùbá sílùú Ìlọrin ni. mo dé ló di mọ́lẹ̀ o mo dé ló di mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé ló di mọ́lẹ̀ o àlọ́kọ́ àlọ́kọ́ torí pé kọ́ bá a lè lọ láṣẹ lọ gbé àáfàá wá ẹ wá ké fún wa o ẹ wá tú fún wa o tí bàbá wa ṣe ká dámọ̀ bá kó àkọọ́lẹ̀ wọ́n tún délé ìlú títà yìí yí ọ̀bá sí ń ta wọ́n tún délé ìlú ẹ wá bá a mú tí a lọ fi hàn àfa wa pé iye tí bàbá wa sọ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jókòó tí wọ́n ń gbọ́rọ̀ náà orí wọn pé ṣùgbọ́n bá àbá ṣe yá lẹ̀kún mú láì àti dọ̀tà àfa wa. dáà ṣe ṣe yá ṣéwù àti dọ̀tà àfa wa ta ni. nígbà bó ṣe rí nù tí mo tí mo gbé àáfàá wá tí wọ́n tí wọ́n ké nínú tírà tó gbá sì gbọ́ nígbà téèyàn bá ń sọ̀rọ̀ ẹ má mọ̀ ẹ ń bẹ o torí wọ́n sọ nígbà náà pé irọ́ làwa ń pa àlọ́ làwa ń pa àwọn làwọn ń sòótọ́ mo wá fẹ́ kí gbogbo ayé pé òun ní parọ́ èmi ni mò ń sòótọ́ ọ̀sà bàbá tó bí ọ ó súnmọ́ àwọn àgbà àtàná àtàwọn àgbà àjẹta òun ríran rí ọ̀rọ̀ ríran rí pilẹ̀ gẹ̀ẹ́sẹ̀tì ìwé Ìlọrin sì ń bẹ gbogbo ọ̀nà làwọn Fúlàní ṣe tí wọ́n fi dáná sun àní láti ẹ̀sẹ̀ tó lọ wá wá láti United Kingdom gbogbo láìbírì ẹ̀ lérí ńlọrin wọn torí wọ́n ń ròdòdó ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ lọ́dọ̀ láwọn máa pa kì í ṣe pé tá a bá gbọ́rọ̀ èèyàn ó ṣe farabalẹ̀ bó lélẹ́ẹ̀ṣe rí bó lélẹ́ẹ̀ṣe rí fóònù tá a mú lọ́wọ́ tí gbogbo àjọ ń lò yìí ti ń bẹ lórí fóònù ju bẹ́ẹ̀ lómi ṣe ń lọ lọ ó rí nǹkan míì lórí fóònù pa tẹ́nbà tó kọ pé ṣé fóònù mi náà tó lè ṣe léyìí ẹ ẹ wo ibi tá a bá yé dé lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá fẹ́ gbowó ní báǹkì ibi tá a ti ibi tí báǹkì ibi tá a ti open náà láti gbowó nígbà ọ̀ya wọn bá débi wípé ibikíbi láti lè gbowó nígbà tí ẹ̀yà a nídìí látọ̀ bá ti ní áàpù lórí fóònù rẹ̀ bóò ní áàpù oníkóòdì ń ọmọ sanwó chẹ́kì balance ó sì gbogbo ọ̀rà káàdì ọ̀fẹ́ ló ju dstv ni tọ́ba ní domisinari pápápá nígbà fẹ́ domisinari ní ìsìn báyìí ẹ̀yin èèyàn mẹ́ẹ̀ sì fún mi lówó èmi náà ní domisinari ẹni àwòpọ̀ rẹ̀ ẹ̀ fún wa lówó tọ́ba ti wọlé ní dọ́là ní ìsìn báyìí pápápá náà ni wọ́n á sẹ́ndì ẹ̀ inú domisinari sábúlẹ̀ lá sẹ́ndì ẹ̀ sí tí wọ́n ti bá wa sọ́ di náírà ibi tí máa jìnlẹ̀ dénú èèyàn máa ń ṣèwádìí ayé ti fẹ̀jú bá a ṣe lọ́kọ̀ ọkàn jókòó lẹ́kọ̀ọ́ fẹ́ para rẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn bíi wèrè ìnàkí wèrè ìnàkí ẹbọn bẹ́ẹ̀ nìkan lérè olókè la wá ṣe láyé àfààní àwa sí lọ láyé ni mo níbẹ̀ ni nínú nínú gbogbo ọjọ́ ayé twenty four hours ní tá a fi ń sin lọ́run ló kéré jù bẹ́ẹ̀ tá a fi ń sin lọ́run ló kéré jù bẹ́ẹ̀ ṣiṣẹ́ lówó ṣiṣẹ́ gbáyé gbádùn mọ́fara nìyàn àkókò tó kéré jù lọ́lọ́run yọ̀ǹda fún wa ká fi sin òun ká fi dúpẹ́ fún òun síbẹ̀ lórí ewu tí wá ní pé ibi táwa ti ń pariwo lórí orúkọ jésù lágbára ẹ̀jẹ̀ jésù lẹ́yìn tí ń kiri ilé àwọn àfàṣẹ ewúṣẹ́wù láéláé aláàláò àwọn china ojoojúmọ́ làwọn ń dìfẹ́lọ́pù kan lọ ń dìfẹ́lọ́pù kan lọ àwọn ọmọ tiwa náà ti ń ṣe àwọn nǹkan ní ìsìn àmójútó mọ̀rọ̀ ọmọ kan ní ìsìn ní tó tó ṣe àwọn drone tó ṣe àwọn plane kéékèèké ìtọ́ yẹ kíjọba ó mójútó káká àwọn ọmọ wa fún pé àwọn ọmọ kéékèèké lé wọn lè máa ṣe irú nǹkan báyìí ọpọlọ ọmọ kékeré sì ṣáàpù ju tiwa lọ pé wọ́n tó gbé náà dáná dáná lọ bá dàgbà kí ló ń gbé ilẹ̀ ń bẹ lọ́pọlọ rẹ ráhùn ráhùn ráhùn sì jẹ ẹsẹ̀ tó ń ṣe náà lọ bá dàgbà káká àwọn ọmọ wa lọ fún wọn bó làwa náà ó ṣe máa ṣe nǹkan yìí bó ni ó ṣe pọ̀ ń lu àní ṣe àní gbówó lẹ̀ gbogbo àwọn drone nígbà tó kọ́kọ́ dé ẹ̀wọ̀ owó ńláńlá tí wọ́n ń ta ẹ lọ gúgbẹ̀ ní ìṣèlú wọ́n ń ta àwọn drone yẹn ó ti lẹ́ẹ̀sì pa lóòótọ́ àwọn tó sì wá ń bẹ ó ní one million ó ní three million ń bẹ bẹ́ẹ̀ ló ní twenty thousand náà sì ń bẹ pẹ̀lú kí ló dé èmi tó bá fẹ́ rà ní láàrin ọjọ́ méje yọ ọkàn lára nílé lórí jùmíà kí ló dé já ronú wa ilẹ̀ yorùbá wọn ń pe bí ìlú àlàáfíà nílẹ̀ yorùbá ká sì ṣọ́ra ẹja hùwà ọgbọ́n ẹja hùwà làákàyè ń tá a bá lè gbà fi lọ ẹlòmíì ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o ẹ̀sìn nílẹ̀ yorùbá àlàáfíà ni tiwa ẹ̀sìn nílẹ̀ yorùbá ìṣọ̀kan ni tiwa mo sì ti sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìlọrin wáàsí tẹ́ ẹ bá ṣe tó bá ti ń di pé ó ń bọ́ sórí social media àwa tá a wà nílẹ̀ yorùbá yòókù á máa dá yín lóhùn torí wípé àwa ríra wa bí nǹkan náà ìyá ọlọ́sùn bàbá oníṣègùn bàbá onífá ọlọ́ya ẹbí wa ni o ẹbí làwa o ọmọ bàbá làwa o ẹ̀sìn ọ̀yà wa ní wèrè o àwọn ìsalákatá kìtì ẹ̀sìn o àwọn ọ̀gbà wèrè mẹ́sìn o ọmọ bàbá ọmọ ìyá ni wa àti christian lẹ yorùbá pásọ gabriel ọmọ kan lo ìjáàbù ọwọ́ akọrin fún àwọn wèrè àwọn wèrè yìí onímọ̀ tó wà ní rán ní ọdún tó lọ nígbà nígbà àjíǹde àbígbà wo ni àwọn àwọn muslim ti àsàlátù bọ̀ àwọn kírísítẹ̀nì wa ń kọrí bọ̀ tẹ́ ti ń yọlú alógo bẹ́ẹ̀ ṣe dáhùn ṣùgbọ́n wọ́n kàn chéńjì ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní forí yin ànábì àmọ̀kúlẹ̀ ńgbà náà àmọ́ rí kí chọ́ọ̀chì kan jáde kó bá gbogbo àwọn kírísítẹ̀n wípé ẹsẹ̀ lè máa kọrin yin ànábì ẹ̀yin kírísítẹ̀n a máa fàṣálátù ránṣẹ́ o a máa fàṣálátù ránṣẹ́ tẹ́ ń kọrin tẹ́ ń pàdé àwọn muslim wọ́n ń bọ̀ ìta afẹ́nu bílẹ̀ yorùbá ṣe rí nù àlẹ́yìn náà lẹ́ẹ̀jáde lẹ́wàá máa wí náà dáradára lẹ́mọ̀ wí náà dáradára ọmọkùnrin kí pásítọ̀ Gabriel ṣé gbogbo àwọn tí pásítọ̀ Gabriel ṣoore fún ṣé mùsùlùmí nìkan ní ṣoore fún àṣé kírísítẹ́nì nìkan ní ṣoore fún bọ́bá ṣoore fún kírísítẹ́nì kò sí mùsùlùmí lágbègbè bẹ́ẹ̀ kò sí mùsùlùmí tí ń gbélé kírísítẹ́nì ọ̀hún ìyẹn tó ń ṣe kọ̀ọ̀kan wá kọ̀ọ̀kan wá ẹ wo àwọn bàbá yìí bàbá òtòlò àti bàbá òjògẹ omi bọ́ lójú mi ní ìjẹta àti àná ìgbàgbọ́ pé àwọn méjì sì wà láyé títóbi ọlọ́run bàbá òtòlò àti òjògẹ torí kí lorúkọ ẹ̀ ṣé òtòlò sọ́tòlò ni ẹ̀ torí ẹ̀kọ́ wọn náà ó kọ̀wé yẹn máa torí pé wọ́n six and seven àwọn méjèèjì ó kọ̀wé yẹn máa gbé fúnra wọn èyí tọkọlà tí bàbá ìkọ́kọ́ ṣe interview òun níyàwó kan ní sọ̀lọ̀ lọ́dọ̀ wa mo mọ̀ ń dáadáa ìkejì ní ìtọ́yọkùn ìtọ́yọkùn lọ́mọ ìbàdàn ìtọ́kọlà yẹn lọ́mọ ògbómọ̀ṣọ́ bàbá yẹn ní àwọn ti padà sógbómọ̀ṣọ́ ilé bàbá àwọn làwọn tó padà sí kéèyàn ti wà lẹ́kọ̀ọ́ for almost twenty five years lẹ́nu iṣẹ́ tí gbogbo wa sì gbádùn rẹ̀ kó wá tó wá padà síbẹ̀ o ẹ wo bàbá ìṣùgbọ́n tínú mi dùn nígbà mọ́ra àwọn méjì àlàáfíà ara bẹ́ẹ̀ bẹ̀ fọlọ́hùn sí ní gba àlàáfíà ara wọn àwa ara ẹni tó ń ṣe ẹni tó mọ̀ ẹni tó mọ̀ pé òtòló yìí kírísítẹ̀ mọ́ ni nígbà tó fi àkáǹtì nọ́mbà rẹ̀ ta gbogbo náà la mọ̀ ní pé mùsùlùmí mọ̀ ní bílẹ̀ Yorùbá ṣe rí nìyẹn àwọn èyí fi tẹ̀sí ń ṣe ìní pásítọ̀ nígbà tí Kúmúyì àbí tó kí ni tó jáde tó ní tó ń bá lọ tó lẹ́lẹ́ ìfẹ́ bá dé ẹnìkan bá ní kó wọ́n fún un nítorí àlá owó ò ní fún gbogbo wa la kó sí lẹ́nu pé ọ̀rọ̀ tí ọ̀dà ilẹ̀ Yorùbá ò rí báwọn ìṣọ̀kan làwa fi ń bára wa ṣe níwọ̀n tó ṣe pé àwa túdí rẹ náà wá rí pé ìdílé mùsùlùmí ló ti jáde bí mo ṣe dúró lónìí lónìí olónìí ní ìsìn báyìí kí n wá nítò bàbá wa Adébóyè mo fẹ́ rí o kán ní kí lè fẹ́ rí mi fún à ah, bàbá kìí tiẹ̀ sọ̀rọ̀ àdúrà lè mẹ́mọ̀ bá wà ah, mo mọ̀ pé mọ́tò ń bẹ nínú ọgbà yín gan mo ní ìdí mọ́tò fúnṣẹ́ wa yín ni o mọ́tò ní í jẹ mí yá o nígbà mo ti wá lọ bá bàbá wa Adébóyè yẹn ní rìdíìmù ó ti yọ mí kúrò lónìí ọmọ àfa mọ́tàlá àbí kí bàbá wa àràbà ìlú Òṣogbo Fáyẹmí Ẹlẹ́bùúbọn kó pè mí pé Lájí Àbáṣọ máa ń sọ̀rọ̀ pa mọ́tò mọ́sọ̀ wá gba mọ́tò kan èyí ó ti yọ mí kúrò nínú ọmọ àfa nínú àwọn tó ń gbé ètò mi Christian ló pọ̀ jù nínú wọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Christian bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn tí mi ò mọ̀ tá àdíra rí mo sì láwọn tó jẹ́ mùsùlùmí tó ṣe wípé lóṣù mẹ́ta mẹ́ta láàrin oṣù mẹ́ta mo mọ iye tí wọ́n ń fún mi. nígbà àṣeléyà ẹ̀ lára àwọn ọmọ bàbá wa ní máàdùlẹ̀ àràbí ọjọ́ mi lójú fifty thousand ló fún mi fowó ọdún ọmọ àfáà ni kí ló dé tá à nílò làákàyè wa kájọ lo ìṣọ̀kan nílẹ̀ Yorùbá à ń sọ̀rọ̀ ẹ ibi táyé dúró lónìí sinlọ́n bọ́ bá ṣe lè sinlọ́n níwọ̀nba tiẹ̀ kó fìyókù lẹ̀ fọlọ́n ìyá ará àlọ́rin ẹ̀yin ọmọ ìlọrin ìyá àfa àlọrin ìjọ tẹ̀mí ọmọ pẹ̀ rọ́rọ̀ sọjọ́ tẹ bá lè ṣe fóònù pẹ̀lú gbogbo kéwu wa pẹ̀lú gbogbo ọmọ wa ọ̀dà kìí tún ṣe gbogbo ara àlọrin mọ́ gbogbo àfa ilẹ̀ Yorùbá lápapọ̀ tá a bá ti lè ṣe fóònù àní báwọn ẹlẹ́bọ̀ sí tá a sì ṣe microphone a sì lọ kó gbogbo microphone megaphone gbogbo àwọn nẹ́tà ń ṣe ní ìsìn tí ń tẹ̀rẹ̀ rẹ̀ àbẹ́ ẹ̀ rí pé China made in China wọ́n ń kọ́ sí aláwọn China wó mọ́sálásí wa wọ́n ń pa àwọn mùsùlùmí àwọn chẹ̀chíńyà gbogbo àwọn mùsùlùmí wọ́n fìyà jẹ àwọn mùsùlùmí àwọn China fìdí náà wá gan mọ́sálásí ẹ ti wọlé ní ẹgbẹ̀rún kan sẹ́lẹ̀ ẹ̀mọ́ ni ẹ̀mẹ́jà báwọn ẹlẹ́bọ sí ẹ̀mẹ́jà ara látọ̀pù wọn ẹ̀mẹ́jà tẹ́yẹ dámẹ́ríkà China ló ń produce fún wọn yọ jẹ ibi nǹkan ní ẹ̀ńdàdàdà òsèǹtì ẹ̀tí òkú olójú kan tí ò ní làákàyè ẹ̀sìn láwàá gbé lórí láwàá gbé lórí ìwọ gan so ti mọ̀mọ́ wà lìjẹ́ náà ni o ti mọ̀mọ́ wà lìjẹ́ náà wàá júwe bó o ṣe wà lìjẹ́ náà n tó fi ọlọ́kàn balẹ̀ pé o ti wà lìjẹ́ náà wàá sọ fún mi ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù òun òun lè yá fún èèyàn tó bá wò ó lè mọ ìyá fi èèyàn ṣùgbẹ́sẹ̀ tó ń kórìíra ni pé mọ̀ pé nǹkan míì lọ́lọ́run lẹ́yìn mi ọlọ́sùn ọ̀pẹ ọ̀sùn lọ́lọ́run ojúpọ̀nà tiwọn lu wọ́n mọ̀ pọ́ lọ́run ń bẹ. àbọ̀ gbọ́kú lóògùn ọ̀sọ̀ pé ògùn lọ́lọ́run wọ́n mọ̀ pọ́ lọ́run olódùmarè ń bẹ àṣẹ̀dá ń bẹ ọba adáyédọ́run ẹ já fi wọ́n lẹ̀ kí wọ́n ṣe tiwọn tá a bá fẹ́ ṣe wáàsí ẹja ṣe wáàsí pẹ̀lú orí pípé tọ́lọ̀ ní ká ṣe wáàsí pẹ̀lú ìkìmọ̀ ni àwọn tó dáa ni ẹ fi báwọn èèyàn sọ̀rọ̀ làwọn bàbá wa ṣe ẹ lọ wo gbólẹ̀ Yorùbá níbo làwọn bàbá wa ṣe yọ kùmọ̀ tí wọ́n yọ idà tí wọ́n fi gba Islam pẹ̀lú sùúrù ni ayé wa da ayé social media ìbí náà kásá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ ká pera wa sí kọ̀rọ̀ ká sọ́nu ilé ààbọ̀ ọ̀tà sẹ́yìn náà tẹ́ náà nǹkan ẹ̀fọ́ ọlọ́pàá yín yàsẹ̀ alúnákà ń ti mẹ́kà ààbọ̀ wọ́n sì gbé kágbà kó ṣẹ̀ ọ̀sẹ̀ sófin nàìjíríà ọ̀sẹ̀ ń tó ṣẹ̀ wọ́n sì gbé àti emir lù lọ́rin àti ìmọ̀ọ́mọ̀ àgbà lù lọ́rin àti ìmọ̀ọ́mọ̀ àgbà ilẹ̀ yorùbá bàbá wa ládó ìmọ̀ọ́mọ̀ adó èkìtì àti ìmọ̀ọ́mọ̀ ìbàdàn àti ìmọ̀ọ́mọ̀ òṣogbo àti mọ́mú èkó àti mùdírù mọ́ríkàs àti gbogbo ẹgbẹ́ nasfati àti gbogbo mùsùlùmí ẹ wàá rí nǹkan kan ṣe sí ojú òsì tì í a sì mójútó yùn ìjẹ́ wàá kàn wá la mójútó kò sì jẹ́ ìtìjú fún wa tẹ́ ẹ e dọ́dọ̀ bàbá wa mufti àgbà nílùú Ìlọrin èyí ọ̀kan wá a ti gbà èmi gbà pé yẹ̀sẹ̀ alúnẹ́kà ó sẹ̀ ọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ jù lóòótọ́ àmọ́ àwa rí gbà èèyàn ti ájì bọ̀ alálàájá rí ibi dé sí la máa ń gbọ́ èmi ọ̀mọ̀ pa alálàájá rí prísì dé sí mi kò wá jẹ́ ìtìjú fún wa ìtawà máa sọ ni pé ara ìbáàdà náà ni ìyàtẹ́ bá fi jẹ èèyàn ìbáàdà ni náà ni ọmọ ìyá rẹ̀ tí ọmọ ìyá rẹ̀ tó sì fi ìyà jẹ ń bẹ mi tó ti ń sùn ní èsì ìbáàdà kan òsì là ń ṣe o àwa ni pé wọ́n bó sọ tẹ́lẹ̀ tómi bá ń gbé ní lọ ara wọn ewé ara wọn gbòǹgbò tá a dì mọ́ gbogbo odò wa wá ti kú òlódò ti wá ní riva neeli tá a lè rìn kankan dì mọ́ tí ó fi gbé wa lọ àwọn àgbàdà tá a gbọ́rọ̀ sí lẹ́nu síbi tá a ti ń ṣe lẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí náà tí Ìlọrin ọ̀fẹ́ rí Ìbàdàn tó ń gbọmọ̀ sọ ọ̀fẹ́ rí Kírun tẹ̀sí lẹ́yìn ṣe ẹ̀sìn a sì ní rábítà ẹ̀yin ọmọ ẹ̀sìn lọ bá àwọn bàbá tọrọ bá lè bẹ́ẹ̀ wọ́n lọ bá àwọn àgbà fà wọ́n pera wọn à ń bẹ́ẹ̀ lu ọba sì ń bẹ́ẹ̀ lu ọba ń bẹ nílò òbú ẹ̀mí à ń bẹ nílọrin ọ̀ní ń bẹ tọ́jú lórí ládéládé àlọ́ bá ṣe náà là ń ṣe bí bá ṣe wà lè jẹ́ náà náà là ń ṣe ilẹ̀ Yorùbá ẹ múra sí i èmi ò rò pé gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá sọ̀ra àtẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá èmi ò rò pé ẹ lálẹ́ ìjẹ́ náà o tí lè yín dàrú tẹ̀ ní tò tẹ̀ ń dojú tì yẹn ìjà bẹ̀rù ọlọ́mọ ogun tá a bá ń ṣe àwa ẹ̀yin tó pé ti yín ní ti ń bẹ lára yín iná ti ń bẹ lára aṣọ yín ọdún mẹ́ta ẹ̀yìn ò tí ì pátán ilẹ̀ wá ń dẹ̀ àwọn ọlọ́sùn tí wọn kẹjọ tiwọn táwọn ṣe tiwọn jẹ́jẹ́ lọ́wọ́ àjọba láyà yín èèyàn ti ti ájìdé nìṣó ti wà ń bẹ̀rù mo wo program bàbá wa mudiru morikas tẹ́ńdà kọgbà àwọn tó ti dé táwọn náà sọ bẹ́ẹ̀ pé yẹ̀sálú náà káyè tí ì dé àmọ́ ó ti dé ni àmọ́ kéèdílé ẹ mú fóònù mudiru morikas ẹ pé malam yusuf adépọ̀jù ká ẹ wá pé kí malam yusuf adépọ̀jù ọ wá rìkọ́dù fọ́ọ̀sì yìí pé ah mudiru mọ̀ pè mí lórí ọ̀rọ̀ ọmọ ìyàsí alúnẹ́ka kí gbogbo wọn wá dá sí bàbá ní fọ̀rọ̀ gba orí rẹ̀ pé ah ṣé báyìí ló ṣe ẹ̀pọ̀nú tó ẹ pé agbámọ́gbà nǹkan mọ́ra ni lórí ọ̀rọ̀ yìí láti yẹjọ́ yìí ìwọ náà mọ kọ̀ǹdíṣàn mi ni báyìí báyìí báyìí fi yááfì ọlọ́run fún mi gbogbo náà láti gbogbo ẹrú yín náà la nígbà tẹ̀ ń búra yín tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ Malam Yusuf bí wọ́n bá bú wọ ìwọ náà ti bú Mudiru àwọn kan ti ti paṣẹ tiẹ̀ náà bú Mudiru gbogbo wa la nígbà wọ́n ń pe Ustaz Jamiu Adégúnwà ní Ajagunwà gbogbo wa la rí gbogbo wa la nígbà wọ́n ń pe ọ̀kan lọ́mọ ní ẹran lọ́mọ gbogbo wa la rí nígbà ànábì wọ́n fìtínà ànábì wọ́n pa àwọn mùsùlùmí míì Mẹ́kà tẹ́sà lọ Mẹ̀dínà wọ́n tún fẹ́ lọ pa wọ́n mọ́ Mẹ̀dínà lọ́lọ́fin náà iná ẹ̀ jáde sí wọn ànábì wa gba mẹ́kà tán á wọ́n mọ̀ pé táwọn ti bá wọn lónìí ànábì ó gbẹ̀san wọ́n rántí àmùsáàtì wọ́n rántí lágbájá gbogbo wọn ẹ̀rù ń bà wọ́n jìnnìjìnnì mú wọn ànábì ní kò sí tí mo sọ tí mo wí fún yín ni tí ànábì yusuf wí fún àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ ni wọ́n fẹ́ẹ́ pa á àwọn bàbá yẹn wọ́n fẹ́ẹ́ pa á tẹ́ ń dùnú kànga tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ń rò pé ó ti kú nígbà tí èèyàn mú wọn tọ́lọ́ ti gbọ́lá fún un wọ́n gbà wọ́n mọ́ra ni àwọn wàá rí bẹ́ẹ̀ mọ́ lónìí sanabi tá à ń kọ́ sínú ibi alẹ́ ta lọ́lọ́run ọ̀jẹ̀bi yín o muhammadu tẹ̀mí tẹ̀lé kọ́lẹ̀ yín tẹ̀lé o muhammadu yín yàtọ̀ muhammadu ti yín ní bú sẹ̀pẹ̀pẹ̀ yẹn náà jẹ́ pírẹ́sídẹ̀ǹtì wa muhammadu buhari ni muhammadu ti yín yàtọ̀ sí muhammadu tèmi torí muhammadu tèmi a máa gba nǹkan mọ́ra ó sì gbọ́n tọ́lọ́run ọba sọ yí pé àwọn ìbádùn ramani o táwọn aláìmọ̀ kan gan bá kọlù wọn àláfíà Ọlọ́run kó máa bá yín ká tó wá sọ pé mùsùlùmí ẹbí ẹ̀kọ́ tá à ń kọ́ wa náà nu gbogbo à ń búra wa yìí náà à ń ṣe gbogbo ẹ̀ sẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ nínú ìsìláàmù ti yín nu dáradára àwa gbogbo lẹ àwa wà bẹ́ẹ̀ náà a mójútó tẹ́ ẹ ká mójútó à gbé lànà kalẹ̀ ṣùgbọ́n ìjọba ní fìyà jẹ wá ó dìgbà tí ìjọba bá tó tọwọ́ bọ ọ̀rọ̀ ẹ̀sìn ní tààràtààrà tí òfin àti ìlànà bá tó bẹ ká tó lè gbádùn ẹ lọ sí Saudi Arabia àìmọye ìmáàmù ti ń borí múmbà dídọ́gba ẹ̀wọ̀n tí ń rọ̀ mọ́ pa ìtí ìmáàmù ọ̀sán wọn kọ́ fún ni ìmáàmù láti ìtọ́wù ní ìlú ní wútúbà torí ẹ bá sì fẹ́ burú gbé ìdúlẹ̀ mọ́ sọ́rọ́ ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀dẹ̀ mọ́ àlọ́ ó lọ́ọ́ bá sì débẹ̀ ìlú wa ìdá pọ̀ àgbà àbí kí ló dá tó fẹ́ bá wọn sọ aráàlú gbádùn wọn rówó ná wọn ò jẹpo wọn ń jẹkújẹ lẹ́yìn kan sọ fún ẹ mójútọ́rọ̀ ẹ̀sìn yín o gbogbo ìgbádùn tẹ́ ń gbá láyé o tẹ́ bá ṣe dáadáa ẹ gbádùn bẹ́ẹ̀ lọ́lọ́run ẹ lọ sí amẹ́ríkà ẹ lọ sí yúróòpù àti church àti mosque àtẹlẹ́sìn gbogbo tí wọ́n bá sọ ìjọba mọ́nítọ̀ rẹ̀ ni pé mọ́ dàlúrú mọ́ dàlúrú fún wa àmọ́ níbí òpònú kankan lè jáde kó náà máa sọ̀rọ̀ sẹ́mọ̀ pé ayé sì ti dáyé kínní social media ó ń kálukú ni ọ̀fẹ́ ni dátà olólùwẹ̀ tó fi rà ọ̀fẹ́ sì lóhùn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ bákan náà mo ṣe ń sọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi tí wọ́n pè mí lánàá mo ì fẹ́ kí n sábà dárúkọ wọn láti Canada mo dúpẹ́ àtìlẹ́yìn yín látọjọ́ tó ti pẹ́ mo sì mọ rírì ibẹ̀ ṣe pè mí àwa náà tá a bá fẹ́ tó máa dá sí láti ran ìtàn Yorùbá lọ́wọ́ ilé ẹ̀kọ́ níbi tá a wà yìí ilé ẹ̀kọ́ níbi tá a wà yìí pẹ̀lú ògbọ́lọ́ á bẹ̀rẹ̀ ìtàn Báṣọ̀run Ògúnmọ́lá padà apá kejìlá bá dé tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ padà àmójúṣe gbogbo náà ni pé ká dá sí i òǹkà ẹ̀rọ tẹ́ẹ̀fì pè mí náà ni plus two three four plus two three four eight zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí plus two three four eight zero two three six eight seven four three two ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o léde wa Nàìjíríà ò ní bàjẹ́ bí bó ṣe ń fúnlẹ̀ mọ́ wa tó ní wa lára ọlọ́run ọba ọba wa dé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ni yóò jẹ́ fún wa ẹ ṣé gan ni wàhálà lájà bá sì lórúkọ mi.